105.9 FM. Invigorating. Fresh 105.9 FM. Invigorating. When you said it was over, you shot right through my heart. Why you let these walls tear what we had right apart? Oh, I was so mad could have seen this coming right from the start You should beware, beware, beware yeah. Of a woman with a broken heart Praying to a sky off Looking at the stars like they finna talk back. Whoa. Looking at my phone like she finna call back. Whoa. But last night I feel like probably ended all that. Cause by now she would've sent a text in all caps. Then another one trying to take it all back. Saying, F you, I miss you, or I hate you so much. Cause girls only say I hate you to the guys that they love. I know, I know, I know. The highs, the lows, it comes, it goes. You say be real, I try, I don't. Cause you take anything and just make it everything. Right. Kept my phone on silent ever since you got a ring. Funny, right? And I never cheated. I mean, maybe once, twice. one time don't change everything. She asked why I don't feel the same. I'm still the same. She's still insane, and now she's saying, Said it was over. You shot right through my heart. Why you let these wolves tear what we had right apart? Oh, I was so mad. I swear this scene is coming right from the start. You should beware, beware, beware of a woman with a broken heart. Okay, ski, smoke, sleep, call, miss, text, woke, spoke, lie, feel, Lisa, ill, time, kill, months, still. I got somebody, baby mama, calling me daddy. I drank too much, please call me a cat. Penthouse after party, want the addy. They go ride with us, crawling in the caddy. Third row, that's when you call, I hit cancel. Really, I hit answer. I hate when that happens. Phone in my pocket for the whole night. And you heard just screaming till my phone dies. And she text me like, why you still talk to my mama? How the f you run around with condoms? Why you made me get this tattoo? Man, this tattoo. You the reason I wasn't single in college. What, all because I had you? I don't even have you. How I'm supposed to get past you? Then she called the next guy, spilling some real. Now they problems that he gotta deal with when you said it was over. You shot right through my heart why you let these rules tear what we had right apart? Oh, I was so mad. I should've seen this coming right from the start. You should beware, beware, beware of a woman with a broken heart. Girl together. And you already know you're too fly. But baby, don't get your hair caught in the propellers. I be trying to tell her these jealous. You know they never like it when you never say never. Long hair, red bone, but up is hairless. Why? I French kiss it like we in Paris. I be screaming out. Ain't no woman like the one I got. But she be always worrying about the one I. She says it's gonna be me, myself, and I. Damn, that'll make me a one-eye. I was so mad. Damn, you used to ride it like a moped. But players fuck up, my bad. And just to keep from crying, I laughed. When you said it was over, you shot right through my heart. Why you let these wolves tear what we had right apart? Oh, I was so mad. I should've seen this coming right from the start. You should beware, beware, beware of a woman with a broken heart. me baby. Last time calling me crazy. It's 404 on the clock on Fresh 105.9 FM. That was um, Big Sean alongside Little Wayne and Janae Aiko with Beware. It's a uh, Turaka Tuesday on the road show with Rolake. But I don't know if I should call today a torrential Tuesday because it's been raining. The weather's cool, and I hope that your mood and you're feeling as cool as the weather is today. Welcome, everybody. As we do, this is the freshest FM dial in the southwest of the country 105.9 Fresh FM EB. Ibadan. And my name's Rolake, and on Tuesdays we do, you know, the hot topic where I pose a question and you guys, you know, interact and share your thoughts and opinions. Last week I was riding solo. This week I am not on my own, and I've got two of the ladies. Yes, one of them is missing in action. Oh, she just walked in. As I was just saying, she was AWOL. She walked in. So the ladies, they full ground. And in a bit, we'll introduce the topic and my ladies. But for now, let's take a quick commercial break and I'll be right back. Don't go anywhere do ahead and touch that dial. Keep it on Fresh 105.9 FM. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ìfẹ́ mi níbo wà? Ọkọ mi. kí nìyẹn. àtẹ̀jíṣẹ́ yìí tí ẹnìkan fi ránṣẹ́ sí mi lórí whatsapp ó ń já mi láyà o. kí ni nǹkan tó ń já yín láyà. ǹjẹ́ ẹ ti kàn sí africa check lórí whatsapp láti ṣàrídájú pé ìròyìn yìí ṣe fọkàn tán tí èyíkéyìí fídíò fọ́tò ìfọ̀ránṣẹ́ tàbí àtẹ̀ránṣẹ́ kan bá mú ìfúnra lọ́wọ́ tó ń jáni láyà tàbí mọ́kànpọ̀ rúurú Africa Check yóò bá yín ṣàyẹ̀wò rẹ̀ Hmm, ọlọ́gbọ́n yẹn o. ǹjẹ́ o ní ìròyìn tí o kò lè ṣe ìwádìí rẹ̀? fi ránṣẹ́ sí wa lórí WhatsApp ní zero nine zero eight three seven seven seven seven eight nine. Africa Tech yóò ràn ọ́ lọ́wọ́ láti ya òótọ́ sọ́tọ̀ kúrò nínú àròsọ captain yes coach shebi you sabi say if dis our school go follow carry shoulder for pipo wey sabi we must win dis match yes coach no forget say one di time to win na as dey blow whistle to start di match two no forget to protect your net every time yes coach yes so my correct champion Uh, okay champ make you go eat make you baff so that you go fit sleep well well you hear papa you don forget the net o oh. aha oya tell us how we go take fall malaria hand. all of us must sleep inside net every night and when we no dey use the net na to arrange am well keep one side. better pikin. our champion wey sabi every every. papa make you no forget you and mama net o the mosquitoes wey dey carry malaria na for night dem dey bite if everybody sleep inside net mosquitoes no go bite anybody and malaria no go worry anybody. dis message na di federal ministry of health and support from american pipo carry am come. malaria no be play play matter e go combat action for your body anytime malaria show nack am shala dem oh. anytime malaria come o. ṣara tu ṣara tẹ̀ ń bọ̀. if malaria trouble you. má ṣe gba ibà láyè lára rẹ o tètè kojú rẹ̀ pẹ̀lú ṣalatem Shalatem jẹ́ ojúlówó oògùn ibà tí a fi atẹ́mítà àti lumefantrine ṣe láti ọwọ́ Shalina Healthcare ní ilẹ̀ tiwantiwa Nàìjíríà. Shalatem wà fún ọmọdé ó sì wà fún àgbàlagbà pàápàá jùlọ ó wà fún gbogbo ọjọ́ orí wàyé o rántí láti lo Shalatem pẹ̀lú oúnjẹ tí àlàáfíà ò bá wá dé bá ara rẹ lẹ́yìn ọjọ́ mẹ́ta tètè kó ya lọ rí dókítà. ìfẹ́ mi níbo lobìnrin yìí wà. ọkọ mi kí nìyẹn. àtẹ̀jíṣẹ́ yìí tí ẹnìkan fi ránṣẹ́ sí mi lórí whatsapp ó ń já mi láyà o. kí ni nǹkan tó ń já yín láyà. ó jẹ́ ti kàn sí africa check lórí whatsapp láti ṣàrídájú pé ìròyìn yìí ṣe fọkàn tán tí èyíkéyìí fídíò fọ́tò ìfọ̀ránṣẹ́ tàbí àtẹ̀ránṣẹ́ kan bá mú ìfúnra lọ́wọ́ tó ń dániláyà tàbí mọ́kàn pòrúurú Africa Check yóò bá yín ṣàyẹ̀wò rẹ̀ hmm, ọlọ́gbọ́n yẹn o. ǹjẹ́ o ní ìròyìn tí o kò lè ṣe ìwádìí rẹ̀? fi ránṣẹ́ sí wa lórí WhatsApp ní zero nine zero eight three seven seven seven seven eight nine. Africa Check yóò ràn ọ́ lọ́wọ́ láti ya òótọ́ sọ́tọ̀ kúrò nínú àròsọ. Fresh 105.9 FM. Invigorating. say you wanna get away. We don't need a plane could be your escape. Take you to a place where there's no time, no space. I could be your private island on a different planet. Anything could happen. Listen to the waves, let them wash away your pain. You can leave your worries. Listen to the waves. Say you wanna get so high, in like air tonight. Listen to the waves. darling. Underneath the palm trees, you can leave your worries. Listen to the waves. I've got Alina Barras alongside Galia Mattis on that one titled fantasy. And this is Fresh 105.9 FM. You're hanging with Rolake on the Road Show. And as my Facebook viewers can see, I'm not alone in the studio. I've got three beautiful ladies with me. And I'm going to start from my left. I've got Sherry Fatoshala in the building. Hello. What's up, what's up, what's up? Hi. <laughs> Damlola Mo is here as well. Dammy, what's going on? Hello, hello, hello. <laughs> I like that, Mary. Gift Sunday is also in the building with me. What's up, girl? Hello. Good okay, evening. So I think that's competition of sexy <laughs> voices between my <laughs> ladies. They left me last week. I want my listeners to decide what fine they should pay. I oh. remember my own, you know, my own Orisha collects only small chops. <laughs> yes, sir. No money, just small chops. The more, the more chicken, the more gizzard, the mm. better. Welcome, ladies. Last week Thank when you, you, were in here, I spoke about friendships mm -hmm. and how comfortable or uncomfortable you would be with your partner having a best friend of the opposite sex. Yes. You were in here to answer, so I want to get your thoughts on that quickly before we get into today's question. So, Sharifa, would you be okay if your husband's bestie was another girl? i mean, you said, people who are you talking to? It's just you. I'm a very <laughs> I'm a very jealous person. If you're my husband, you're my best friend. Okay. No, nothing more. <laughs> he doesn't need any oh. extra best friend. Mm, mm, mm. Sharifa has spoken. She says she's a very jealous person. If you're a husband, you are her best friend. Dami. Do you have a male best friend, first of all? Yes, yes, I do because I'm single. Okay, that's fine. You're single right now. Yes. Okay. So I have a male your, best friend. Your part is going to lead us to our topic today, but I'm coming. <laughs> Yay. Would you take it if your boyfriend had a female best friend? why why would you have a female best friend? What am I there for? So once you get into a relationship, what's gonna happen to this your male bestie? Hey. Oh yeah, <laughs> we'll get back, we'll get back yeah. to Dami in a bit. Married <laughs> gift. Would you take it if your partner had a best friend of the opposite sex? Well, I might defy a bit. Okay. Thing is, I'm I'm I'm also jealous, but I also try to bring a bit of logic. If it's someone that they have to, you know, have to work very closely. They speak in the morning, speak less than at night. He tells her no, everything person, he tells you. I think the first condition has to be the person has to be my friend too, so he becomes our friend, not just. They were already friends before you came. They yes, no, it doesn't matter. Mary, it's not going to work. Mary Gift, that's the best <laughs> friend. It's not. <laughs> Mary give wants to put I conditions. Also, the thing is, I also have a best friend that, that happens not to be a lady <laughs> too. Wait, wait, wait. Are you single? Yes, I so am. So Dami and Mary give share first. <laughs> you, you don't have male best friend, I Are you single? Do you have a male best I'm friend? Somebody actually. Okay, so okay. she's she's in a relationship and that's yeah, her best so, friend. Yeah. Okay, so that brings us to today's topic. I told the listeners last week that we're gonna do part two of last week's topic, and part two is about friends with benefits. Okay. I'm expecting that every adult listening to me knows exactly what that means. means. And if you do not, let your phone be your best friend. Get on Google right now and type in friends with benefits. If you're younger than 18, this conversation really, yo, it's not for you, but if you're <laughs> listening, you might learn a thing or two. So, Dami and Mary Give, this is okay, interesting. Okay. You have male best friends. Yeah. I want to talk about friends with benefits. This mm. your hmm. male best friends. Are they just friends or <laughs> are they helping you? <laughs> Well, good thing. Good, should I start with me? Good thing okay. is just a friend. No, no helping. No, when it's cold extra. like this, now how do you guys hug? Ah, Side uh, uh, hug or ah. front hug? Of course, the holy hug. The holy you hug. Holy Thank you. Thank you. <laughs> it's a holy hug. Ah, you guys looking at each other one kind, one kind. <laughs> No. If you were on a desert island alone, them is not answering. So I'm happy that I'm going to face her soon. Oh. <laughs> If you were on a desert island alone okay. with this your male bestie, mm. and they say the end of the world is coming. Mm. <laughs> if it were going to be the end of the world, and then and obviously probably I'm not seeing anybody. Uh, well maybe. Ah! give it a try. It's a problem. damn me, damn me, damn <laughs> me. yes, you're, you're on the desert island. You remember, he said it's the end of the Yes, your male best friend is running to you <laughs> hey, like Baywatch. Hey, hey, you don't trust me. Ow. I don't trust you. Talk. <laughs> Speak, speak, speak. Okay, okay, okay. Because, you know, man shall not live by bread alone. Oh God, no, Jamie. No, excuse me, I'm single. Yes, please, oh, ah, yes, and let us speak our truth. Okay. I'm please, single. Please. I, uh, am uh, my best friend. My best friend should be somebody I like. Yeah. If you be my best friend, yeah. of course, I have an out of feelings for you. Okay. Oh, no. So if the world is going to end, ah Hmm. Let's just accept as it is. And mm. fate has brought us go, together. Go, <laughs> as Mr. Bayo will say. Okay, now that we've established that those brothers can get it, if it's the end of the world, if there's a condition. If, if it's the end of the <laughs> world. now let's move to the topic at hand, friends with benefits. Have you ever been in that kind of relationship, ladies? Yes. Don't lie, yo. Yes. Sherifat. No. <laughs> she looked petrified when I look out and Mary Gift. Well, to be frank, I haven't, but I've had the opportunity of having friends who've been in this this kind, kind of, situation. situation. Yes. Okay. Interesting. Uh, you, you, and I've had to um, play the, you know, advisor, mediator. mediator. yeah. Okay, but let me ask though, you know that awkward moment when you get out of a relationship before you get into another relationship? There's always sometimes somebody there in the middle. Would that person yes. be considered a friend with benefit? No. That bridge man the fallback guy? Maybe not. No, no, no. Maybe no. not. What no. is it? Just no. the rebound guy? <laughs> okay now i think you um, i need to get you clearly okay. that person in the middle who's just there to rub your back who's mm. just there to mm. talk to mm. you but doesn't really get to the cookies my, does it get to the mm, cookies not really but my if and eh, he persists, my, my, <laughs> if he persists, if he, well, true, because at that point you're vulnerable. Mm you might not particularly consider that friends would benefit. It might just be a moment of benefit. You know, well, and, and I, I, would like to differentiate. There are different types of benefits. That's true. Oh. They're the ones that are financial, yes. emotional, Hallelujah. physical. <laughs> when, when, when, I'm, when, I'm, down, you know, someone to call, and we might not know do the cookies and all that. Oh, so, just, just to you know, perk you up, your hype mm. man. Yeah, exactly. Mm. I mean, 21st century relationships are so complicated. So many different names. You really have to know what you are in. What's your status, right? Mm -hmm. Are you mm-hmm. single? Are you seeing somebody? Are you dating? Are you in a relationship? in a situation entanglement mm -hmm. entanglement because that one's different though. <laughs> then friends with benefit but what level of friendship and what level yeah. of benefit is very complicated so my question is this in a friends with benefits relationship who would you say is the most likely person to catch feelings, the man or the woman? The woman. First, me, I, I do not believe in the friends with benefit because if you are having anything, I have mm. to have a feeling for you. Okay. Mm. I won't feel that you know connection if you are doing anything, and I don't think that's that's just. That's bland. not right, right? Yeah, it's yeah. just hmm. bland. I don't believe in it. But I know that in a friends with benefit situation, one person is in love. Hmm. Yeah. Hmm. One person is being cheated. One person is being used. Yeah. Mm -hmm. Mm because I don't now think it's, it's not necessarily the lady because okay. we have situations where the man is head over heels with the lady and, and the girl doesn't. Yeah. Mm-hmm. But I just feel like one person is being cheated. You have to be in love to, you know, like endure that kind yeah. of situationship. Hmm. Interesting. Damn, do you think it's the man or the woman that the you woman. know will first catch feelings the and woman. with? The woman. Most times it's the woman because we're we kind of emotional naturally we're emotional being. So when a woman comes to a man, what what makes you come to the man in the first place? Why are you with the man in the first place? There should be something connecting you both. For you to have friends with benefits, it shows that there is something connected about you. Like there is something you can easily rely on that person. And there's a saying that when somebody gives you too much attention, you tend to love the person. Hmm. So it happens. Sometimes it just happens. Naturally. You just realize as a woman that you're not picking other guys' calls when other guys are mm-hmm. talking to you, you're not listening. You're not mm-hmm. you get jealous. You get jealous when you see the guy with another. You're placing someone above. You've not yet decided or asked each mm-hmm. other what are we. <laughs> We're getting to that. <laughs> the dreaded question: What are we? oh, okay. Mary Gibson, So who catches feelings first, well, another woman? It seems like I'm the one differing today. I think either of both parties can catch the feelings first. It depends on who is more emotionally receptive at that point. For me, for two people to get into, are you guys talking about Nigerian men or Imbo men? <laughs> Because no, I'm we are talking because truly <laughs> the, that's the uh, well, I don't know, but I feel I, the I, I don't know how many Nigerian of, men will ask what are we, but I know so many Nigerian no, No, the, the, the, man might not Slogan. Ah. actually come out to say what are we, but he just might feel like I'm being used, or he might feel like you really don't love me. You're just just using me. Mm. You know, hmm. I think the way men are nature naturally, they wouldn't just come out and say it, but yeah, they the way I see it, it, I think Nigerian men like to be used in that sense. Oh, ah! so as long as Just use me. Hmm, just use me. This girl, her ah. ways are funny. She yeah, mm, ah. but generally, them just but generally, uh, but generally, uh, I think it's even used for them. yeah, <laughs> exactly. So uh, they don't consider it as being used. Yeah, but generally, helping. I think it's the women that pick that catch that, that love bug. bug at first. But there are women who are, we know there are people who call outliers. Mm -hmm. There are hmm. people, mm -hmm. like I feel, there are people who have had some level of pain who have just become emotionally numb. Yeah. Mm-hmm. yeah. And just do, they really don't mind. Mm-hmm. So sometimes you might find women like that who are just in I call it a situationship, mm-hmm. not a mm-hmm. relationship. Yeah. Yeah. They just find themselves and they really don't give a hoot. Mm-hmm. And they're doing what they're doing. And they're doing well. And the guy is like, Don't you see I love you? And they're like, oh, ah, Kilo really? okay. <laughs> Interested. I want to open up the conversation so people can join us today. Um, you can join the conversation by dropping comments on Facebook. Find us on Facebook, like our fan page then drop your comment. I see some comments already. Kaede Makinde says, friends with benefits, sweet, oh, no ah. billing, <laughs> mm-hmm. enjoyment. Mm-hmm. <laughs> <laughs> Um, Akindele Faith says, My wife remains my number one friend, but I still have female friends, ordinary female friends, and we only discuss about Fresh FM programs and about life, but not with benefits. That might be a benefit. Maybe yeah, their emotional yeah. crutch. Yeah. Mm -hmm. You know, so cheating is not only about physical intimacy, mm -hmm. it could mm-hmm. also be that, you know, you're somebody else's comfort yes. when you're really only supposed to be your wife's comfort. Yes. Not some other person's comfort. So 080 32 32 1059 080 59. Those are the numbers to dial if you want to be part of the conversation. And we're asking our listeners today do we have anybody that is in a friends with benefits kind of relationship? How's it going? If you've been in one, how did it end? Were you the one that caught feelings or was it the person of the, you know, the person you were benefiting with? that ended up catching feelings. So that's our question on the hot topic today. The numbers to dial once again 080 1059 080 1059. Those are the numbers to dial. So, uh, Ron's girl, sugar daddy situation. That's a friends with mm, benefit situation. Yes, mm-hmm. yes, it is. Financial benefits. What yes. Flings? One time flings. Ah one night stand. Mm, one night <laughs> stand or you, one would, day stand. Would, would, we categorize that as friends? A friends with benefit. One night stand. No, no, sometimes we're not friends because you don't know each other. Yes, no, they end yes. up being friends, and you, guys. after that because. Once and nothing will happen again. Ah, ah, that's, no. that's you believe in no, no, I don't believe law. That. Now I don't believe that. I don't believe that. that. No, I don't believe in that. They, they, make it seem as if it's like a uh, beat or I once, I once mm-hmm. heard a woman telling her own daughter, "See, you once dated this guy. He's now in the overseas, mm. right? You can always ask him for things. Uh uh Once they be, always they be. Can you no. imagine? I'm to give you this. So yeah. apparently, now financial benefit. Once you you can always call that guy. There's always going to be a sweet. no, I don't know. Am I in the same country? <laughs> Zero eight zero thirty two thirty two ten five nine zero eight zero double seven double seven ten fifty nine. I mean, I've heard that Okafor's law thing plenty times, and oftentimes guys are the ones that say it. I don't yeah. really hear too many yes. women saying yeah. it, but I always think that's a man's way of trying to just mm, ensure that you know he might still be able to stand a chance, mm -hmm. yeah. which in some cases is true. But in many cases, depending on what kind of man you were, the woman might never want to see you again, again. after the relationship is done. Yes. So be mm -hmm. a mm-hmm. good man. I guess <laughs> that's the long and short. Let's take our first call on the show. Hello, good evening. Hello, good evening. Hi, what's your name and where are you calling us from? Hello. Hello, good evening. We can hear you. Your name and your location, please. Hello, good evening. Okay, please call us back 080 32 32 1059 080 7777 1059. Yes, you can call us back if you want to be part of the conversation. Hello, good evening. Hello, hello, hello, good evening. Hello. Hi, what's your name and where are you calling from? Uh, you shall be able to mention my name like this. okay, Mr. Anonymous, welcome on the show today. <laughs> Let's have I'm your contribution. From, I'm calling from Ibadan. Welcome on the show. Nice to have you here. Yeah. So you're yeah, the friends to benefit relationship, sir. Uh, um, uh, oh, how, how, many are you in? Is it just one relationship or more than one? Uh, it's not. Uh, uh-huh. It's complicated. It's complicated. <laughs> oh, okay, Lord. please tell us about it. Are they loving on you? Are you the one loving on them? Ah, mm. It's actually them. Oh. Oh. What are we going to do to chase them? Like you see, that's why you need a friend like me, a female friend like me that will chase them. Kaba kaba. Hmm. Actually, I I have been trying to render them or render myself incommunicado. Actually. Okay. Mm yeah, so at least if there is no communication, there won't be. You won't be tempted to go and benefit there. Hmm. Yeah, so. And unfortunately, or oh, funny enough, these are, you know, most times the ladies are, uh, they misbelieve that, okay, maybe the lady or those ladies are, are benefiting something from the guy, right. hmm. in terms of money. Hmm. But these ones are not even after money, actually. Ah, mm. is the. <laughs> Hmm. What? Mm. Mr. Anonymous. I'm funny enough, I'm funny enough, not just with any sexual, um, any sexual, what's it called, man? Benefit in between. Mm. Okay. Yeah. So, it's so just, just, I don't know. Maybe they just want friendship, or they just want someone that will be close to them. That's how it starts. Once you lose God, they will enter you, my guy. Mm -hmm. They just want someone to be close to them. actually, one or two of them have actually said, ah, "I ah, know that." Let's just be doing it codedly now. Or, Can you imagine? You know, oh. guys, uh, let me just find money to travel to Canada and leave all the <laughs> gang, gang, gang. Okay. We hope you won't get to Canada and move to the Canadian women. But I appreciate you for being <laughs> honest and thank you for being part of the show. So he says that sometimes it's not even about intimacy, that he just wants someone to be talking to. Why would a woman yes, want that? Yes, I, I, once he said that. From somebody I, else's husband. Once he said that, I actually I remember that. I, I, I'm aware of a scenario whereby this other lady, fine, good, as a matter of fact, she's the one who even takes care of the guy. Not takes care mm -hmm. as in gives him mm -mm, stuff. Like she never asks him for anything. Nothing, absolutely no. She just wants the company. Then I asked her that day, I said, Why do you do this? Intelligent woman, mm. hardworking, okay, like comfortable. She she just says that she grew up as a child not feeling loved. Mm. So she just always wants to latch on and hold on to whosoever shows her that that is a problem. So she needs yeah, to address. So, so the, yeah, so hmm. that I told her, I said, you need to address the root of this particular problem. You can't keep jumping from one person to the other and say you don't need his money, but you just need the his attention. Company. I knew a girl that she finds the good in like everybody finds the good in everything, right? Mm -hmm. But you can't possibly tell me that as a woman, every guy that toasts you, oh, and he's nice, his heart is, mm -hmm. so you give him some. ah, and he's nice, his heart is, and you give no. him some. Yeah. She can't say no. So there's a revolving door of Okafor's law. Yeah. People that feel <laughs> as though they can always come and come knock back, on the door. Yeah. And you have to take a step back yourself and ask why. Well, what am I looking for? That you know makes me go from and men do it too as well. You'll be looking for what's not missing. That's why you eat congonsi and things. You be 0 32 1059 080 1059. Emotions are very tricky. Relationships are very tricky yeah. as well. Um, it's just by the grace of God and with intention, being intentional, yeah. that you find the one that balances you, right? Yeah. That is a fair exchange. That is worth you returning the favor. But it's work. It doesn't happen overnight and you have to work towards it. Mm -hmm. Hello? Hello, good evening. Hello. Hello, good evening, Captain Hi, good evening. What's your name, please, and where are good you calling evening. from? Uh, please let's leave the name out of it now. Ah. Mr. Anonymous too. Welcome on the show. uh, <laughs> <laughs> Captain Ollie, I really love this your conversation this evening. Thank hmm. you. The topic is is somehow somehow interesting. Okay, thank you. Um, you know, you the something that you just uh, have a friend one way or the other. Uh, maybe one of you just develop an unnecessary feelings for each other, hmm. and um, before you know, you people have started uh, going on. Mm-hmm. Wale day. let's just call it that. Uh, in fact, those there are very, very, very, very, very many outside, including the men. Hmm. In fact, I have some that they are ready to spend the last their last card for you. They didn't need your money but or hmm. just be their friend. Really? Yes. <laughs> yes. Okay, this is interesting. That's it. There are many. That they don't spend like their own money for you. Yes. Wow. That, I know that makes me sound like I'm not generous. I, I am, but I just don't think <laughs> why should I be wasting my yeah. money on? Uh, uh, they don't need your money. Hmm. You have them. They are there outside. They don't need your money. Hmm. And you have uh, when just change. Okay. They'll say, okay, boy, just hold your money. Hmm. And they are ready to do anything for you. Wow. And they don't want a relationship. They're not in love with you. It's just just ordinary or casual friend, and you can just get that with with each other. That's just all. Okay, interesting. Thank you very much, sir. Thank you very much for sharing with us. You're welcome. And yeah, welcome. God help you. <laughs> That's all I can say. Um, I mean, people are generous. Even guys are generous to their mm -hmm. female friends as well. Yeah. So I don't want to act as if that's something Barbara, but it's a bit odd, isn't it? I don't have any guy friends that will just call me and say, "I really come and spoil me. Why? Mm -hmm spoil me. If I'm going to spoil you, I'm going to spoil me mm. too. The ones I, my yeah, friends are like that. Very if I spoiled anything, I'm symbiotic. spoiling them with, they're going to spoil me times 10. Ah. <laughs> no. <laughs> Yes, yes the relationship so, should be symbiotic. Get, so I, I, don't ah, mind, ah. but that's not, you know, benefits. Spoil that's me. not friends with benefits. So there are women out there legit that will spend all their money on yes. a guy that is not their guy. Yes. And then men will say we are gold diggers. Can you see that is a lie? Yeah. Can you see that we're more generous than they, they like than, to yeah. say? Yeah. <laughs> <laughs> but there are times when you you you like somebody, you just like the person. You don't want the person's money. Like yeah, there are times that you're just interested in the person's yes now you don't want the person to spend money on you yes. but you like the person so much whatever you want from the person you're ready to do anything to get it Sure. As a lady or as a guy. But is that well, healthy? As a, wow. Is it healthy? Time, a, yeah, no, no. As a hmm. lady, there are times that you're just interested probably in the guy's physique. You can do anything to just get anything. Yeah, yeah that's so. That's, that's the question. Is it healthy? Hmm. Well, I guess it depends on who you're asking. So that's what I want. <laughs> See, the chance once you, you get what you want. Yeah. yeah. <laughs> okay, now. Hello, good evening. Hi, good evening. What's your name and where are you calling from? Hey, it's Festus. I'm calling from Rainbow. Hi, Festus. Welcome on the show. Nice. So, Festus, are you in that kind of relationship? Do you have friends with benefits? Or do you Please, have a friend? Just, can we just call a spade a spade? You mm. can't even tell me you've not fallen victim to. So. <laughs> Ah, it's not about me. Ah, you're the one I'm ah, questioning ah. now. You not me, you're the one I am questioning now. Now, is you that i Festus. <laughs> Stop, stop stop forming as if you are a saint. You can't tell me you you can't, tell me you've not had crush on another guy before and you, you guys are not dating. Okay. Having a crush is different. Having a crush is different. Like entering a friends with benefits relationship. It is, from that crush that, it becomes friends with benefits. Uh-uh, That's not the point. It's not about me now. It's about you, Festus. so tell me about your own. I don't like it when presenters just throw it up to a listener. You don't like? Okay, maybe you should open your own radio station. and then that way you can set the rules for what you want your OAPs yeah. to do. You would tell us your own experience. Oh, that, you do you listen to this program okay, at all? Do you listen to this oh, program at all? Oh yeah, cool. let let let let me come out straight. Uh, yeah. hey, this one you're doing just you're doing Nigerian politics. Politics. Answer the question first, us. Of course I do. I have I have are you the one falling in love, or they're the ones that are falling in love with you? So the both sides. I have ah, those that fell in love with, and I have those that fall in love with me. Oh, so how did you cope with the ones that you fell in love with that mm -hmm. didn't mm-hmm. want you back? Um, we move. <laughs> if you don't want me, you move. We Just move. because I have alternatives. <laughs> Avina, that's why you have more than one friend with benefits. Also, oh. the next one now. So, but you know the funniest part. Mm when they now get to realize that okay, somebody else is now there, they will now be like, okay, I, I, was just trying to be like, okay, I want to know how much you like me or how, how much you love me. Uh, it doesn't work that way these days, man. Mm. <laughs> Anybody that wastes time, you move, like, okay, on to the next one, man. Yeah. You know how many ladies are there that Festus, <laughs> go and marry. go and marry. Did he say he's not married? Should I shock you? Ah. Should I now shock you? You're married. I am married. Ah! Ah. I am back. <laughs> okay, thank you for your honesty. I really appreciate wow. you sharing well, with uh, us so and for being honest fact, as well. Most babes now love married men. They will tell you uh, they, they, they care more and they, they, they focus more on you when they, they, they, are the ones that are more responsible. I don't know who who, give, who which school of thought. Okay, no, marriage. <laughs> don't the married men are the most responsible ones.

you get attracted to someone else other than your spouse. That it's happens and it depends. Like yeah. as I said, relationships are about being intentional. Yes. Not one person can be your everything every day forever. so you commitment and that loyalty, mm -hmm. you mm-hmm. know, as they say, everybody sees things that they want and mm -hmm. they're mm-hmm. attracted yes. to, but it's that decision and that choice mm -hmm. that you make to stay committed to the person that yeah. you are with. Yeah. So that being said, I understand that you know even in marriages in relationships, people love each other and still end up falling in love with other, other people. people. Yeah, yes. the 80, 80 20 principle, Pareto principle. You never have the 100% in one person. Simple. So it's about yeah. being intentional about choosing, okay, yes. this is what I want. So now about wanting something that you can have, have. it happens all the time. And not just to marriages, even that girl, that guy, mm -hmm. you're lusting over so much you want it. If you get a bit of attention for it, from that person or from that thing, it makes you, you feel on top yes, of the world. Yeah. But you're not getting it in full dose, right? Yes. So every time you don't have it, you crave it. Yeah. But if you had it completely, you realize that. Hmm, and I think sometimes we, we also don't talk about the fact that stolen waters are sweet apparently yes. so you cannot deny that so hmm, forbidden fruit so sometimes yeah <laughs> stolen waters are sweet yes. <laughs> yeah. yeah. fornication is sweeter than <laughs> god help us all hello good evening hi there good evening uh, hi what's going on your name please and where are you calling from yeah this is Ahmed, this is welcome on the show today Thank you. Yeah. Ahmed Ahmed. Yeah. Mm-hmm. <laughs> I'm asking. You know what I'm about to ask you now. Do you are you the, are you the friends with benefits kind of relationship? Yes, because yeah. Oh, ah, amen. okay, now yeah, now give us gist. Are you the one catching feelings? Is she catching feelings, or both of you are just you know coasting along? Yeah. Charlie Dion. I was You were the one that caught oh. feelings. Oh, I don't like that yeah. girl again. Ah. Now, what does she mean that she won't date my Amid? <laughs> hey, can you imagine? She doesn't know good thing. Oh. I just yeah, I think sometimes if the guy is crazy, hmm. if the guy is crazy, I believe the guy is called testosterone. Hmm. Yeah, but if the break your relationship, I think sometimes when the uh, ladies are not actually the really not that But my guys, most guys, I think they move by what we saw, hmm. what we see. Actually, make a lot of guys to start saving back. Especially when you are single, you don't believe that you can be the person. Hmm. Yeah, yeah, yeah. Regarding that of Catholic law, I think a lot of guys believe that they are broke It's not that the church is good. That's the always given. That's it okay, thank you very much, Amit. I appreciate you and your contribution. Um, I've got a comment from Adebari Teslim Heidi on Twitter, on Facebook, I beg your pardon. And he says, Me, I love benefit friends with benefits, most oh. especially females. Oh. We can't do without them now. Oh. Okwabi Damilari Theophilus says, Friends with benefits, the fact that um, it has benefits makes it interesting. If I want to have, she will be definitely be married. Okay, that if you want to have a friend with benefits, I'm assuming you're married. That's why you want a married, married woman so that, Don't you know, there's no potential of, you'll be sure. Yeah. Lekan Agara says, All my best friends are female. Okay. Thank you very much. Something tells me you're single. <laughs> Well, the time. Let me get last words from my ladies. Sherifat, advice to those in friends with benefits relationship. i not <laughs> they might need your advice. It's not healthy. <laughs> Leave it. okay. It's not because I I cannot. I, it's not something I can I can do phantom. Hmm, right? Hmm, yeah, hmm. it's not something I can even imagine. Uh, no. Okay, fair if enough. We're in a relationship. We're, we're in, in a relationship. relationship. Yeah. Simple. Dami, what do you have to say? For me, don't delve into what you cannot finish. Don't start what you cannot finish. Just stay focused. Just know what you want. Decide. Define your relationship. If this is what you're going for, go for it. Friends with benefits is not always cool. It's not always cool. At the end of the day, hmm, stories. Stories that touch. touch. <laughs> Hmm. Mary Gay. Okay, for me, I'm trying, going to try to wrap this up. I think love can be messy sometimes. And the way love happens sometimes, you don't plan it if you are in a friends with benefit relationship, something led you to that point. So I think you, I'd rather say go back to retrace your steps. Retrace your steps. If it is that you have, you've had issues with your emotions, or you've had issues with your past relationships, and you're using that relationship just as a, a crutch. A, yeah, something just to as a salve on that wound. You need to stop it because you hurt yourself more and you most likely will be hurting the other party. I'm not judgmental. If it's working for you for that moment, if you're happy for that moment, good. But you need to think on the long run. You don't want to hurt yourself, you don't want to hurt the other person. I'll just say, be honest with yourself, right? Tell you tell you might tell yourself you can take it, you can handle it, mm -hmm. but mm-hmm. you're actually, you know, doing a lot of emotional damage yes, to yourself, yes. sir. You know, be honest with yourself. That's the most important thing. Yeah. To each his own. It doesn't matter what I say on the show. You're gonna do what you're you doing do anyway. Yes. Yeah. But just make sure you're being true to yourself and in the in your pursuit of happiness, be fair to yourself. Yeah, My name's Rolake Bello. That was Mary Gift Sunday. Dami Amo in the middle and Sherry Fatushola in all black. And this is Fresh 105.9 FM. Don't go anywhere. Don't touch that dial. We'll be back next week, Tuesday, God willing. Home. Hmm. There's something about it. From the feeling of peace and serenity. Ah, ah, bros. Why so deep? Home is anywhere the Airtel home broadband is also Enjoy more data than before on Airtel Home Broadband. Get a router for 25,000 naira with up to 160 gigabyte and a MiFi for 12,000 naira with up to 55 gigabyte. Reliable home broadband by Airtel, the smartphone network. Ìfẹ́ mi níbo lobìnrin wà? Ọkọ mi. kí nìyẹn. àtẹ̀jíṣẹ́ yìí tí ẹnìkan fi ránṣẹ́ sí mi lórí whatsapp ó ń já mi láyà o. kí ni nǹkan tó ń já yín láyà. ó jẹ́ ti kàn sí africa check lórí whatsapp láti ṣàrídájú pé ìròyìn yìí ṣe fọkàn tán tí èyíkéyìí fídíò fọ́tò ìfọ̀ránṣẹ́ tàbí àtẹ̀ránṣẹ́ kan bá mú ìfúnra lọ́wọ́ tó ń jáni láyà tàbí mọ́kànpọ̀ rúurú africa check yóò bá yín ṣàyẹ̀wò rẹ̀ Hmm, ọlọ́gbọ́n yẹn o ǹjẹ́ o ní ìròyìn tí o kò lè ṣe ìwádìí rẹ̀ fi ránṣẹ́ sí wa lórí WhatsApp ní zero nine zero eight three seven seven seven seven eight nine Africa Check yóò ràn ọ́ lọ́wọ́ láti ya òótọ́ sọ́tọ̀ kúrò nínú àròsọ. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, mommy, we won! We won! won! Yes, we won! <laughs> David, you still haven't told me how you won! It's simple, John. With Indomie Eat and Win! Indomie Eat and Win? Yes! Just buy 10 Indomitables pack, find the unique code at the back of the pack, go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a star prize of 100,000 Naira! Wow! Let me go and get my Indomie now! ìdánwò ti súnmọ́lé tán ó sì lérò pé o ní ìmì ìdojú ìmọ̀ ó nílò àkókò díẹ̀ sí láti gbáradì ó ní láti gbé àwọn ìbéèrè àtẹ̀yìnwá yẹ̀ wò ó ní láti yẹ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àkọ́rí tí o ti pàdánù sẹ́yìn wò ó nílò ìrànlọ́wọ́ ó nílò ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ilé jẹ́ ètò ọ̀fẹ́ ẹ̀kọ́ àfetígbọ́ lórí ayélujára pẹ̀lú àwọn kíláàsì fún ọmọ iléèwé àti akẹ́kọ̀ọ́ láti primary one títí dss three pẹ̀lú àwọn ìbéèrè àtẹ̀yìnwá tó la àwọn àkòrí mẹ́wàá kọjá lọ sí www.lenatop.radio lónìí gbogbo fóònù ló ń bá ṣiṣẹ́ ìpìlẹ̀ ẹ̀yà fóònù àwọn fóònù yàrá àti àwọn kọ̀ǹpútà kò jẹ dátà púpọ̀ rárá tó bá dẹ̀ wà lórí MTN ọ̀fẹ́ ní pátápátá láti lọ kiri lórí ayélujára àti láti kẹ́kọ̀ọ́ ìwọ kàn sí ẹ̀rọ àsáwákiri tó ń jẹ́ browser lórí fóònù rẹ báyìí kí o sì tẹ www.learnatom.radio sínú rẹ̀ data science nigeria pẹ̀lú àjọṣepọ̀ mastercard foundation ló gbé ètò ẹ̀kọ́ ilé kalẹ̀. person wey no dey shame wey no dey fear to show e sabi news level na e better things dey follow oh. instead make dem talk say cockroach na brown dem go talk say oh it's expert for me <laughs> better things dey follow person wey dey give heavy gbosa ah. come add gbas gbos back to person wey wan give dem gbos <laughs> better thing dey follow person wey no condition fit end the flenjum because to flenjum na the koko and e fit happen anywhere better thing dey follow person wey fit jollificate with only smooth and better gbedu better things dey follow person wey no dolly dey dictionary person wey no Coffee kill itself na im make smooth chapman dey Summer your life with correct flavor, eh wey go make your life poof so if you think chapman make you drink smooth. ìfẹ́ mi níbo lobìnrin yìí wà. ọkọ mi kí nìyẹn. àtẹ̀jíṣẹ́ yìí tí ẹnìkan fi ránṣẹ́ sí mi lórí whatsapp ó ń já mi láyà o. kí ni nǹkan tó ń já yín láyà. ǹjẹ́ ẹ ti kàn sí africa check lórí whatsapp láti ṣàrídájú pé ìròyìn yìí ṣe fọkàn tán tí èyíkéyìí fídíò fọ́tò ìfọ̀ránṣẹ́ tàbí àtẹ̀ránṣẹ́ kan bá mú ìfúnra lọ́wọ́ tó ń jániláyà tàbí mọ́kàn pòrúurú Africa Check yóò bá yín ṣàyẹ̀wò rẹ̀ hmm, ọlọ́gbọ́n yẹn o ǹjẹ́ o ní ìròyìn tí o kò lè ṣe ìwádìí rẹ̀ fi ránṣẹ́ sí wa lórí WhatsApp ní zero nine zero eight three seven seven seven seven eight nine Africa Check yóò ràn ọ́ lọ́wọ́ láti ya òótọ́ sọ́tọ̀ kúrò nínú àròsọ eh oga and madam you don see the room now make i show you the toilet wey you go dey share with other neighbors. eh Now the toilet be dis eh wetin happen. oga agent you mean say na general toilets clean come white like this, eh, eh? yes now. na hypo toilet cleaner than they use to clean am kidding, kill the jams come out. hypo toilet cleaner wow wash your toilet at least once a week with hypo toilet cleaner to keep it sparkling clean and gem free available in sachet for 35 naira only madam Now two years land wan one o we go pay for six years eh and the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, Mommy, we won! We won! yes, we won! David, you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes! Just buy 10 Indomitables pack, find a unique code at the back of the pack, go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a star prize of 100,000 Naira. Wow! Let me go and get my Indomie now. Ifemi, mi, níbo lobìnrin yìí wà? Ọkọ mi. kí nìyẹn. àtẹ̀jíṣẹ́ yìí tí ẹnìkan fi ránṣẹ́ sí mi lórí whatsapp ó ń já mi láyà o. kí ni nǹkan tó ń já yín láyà. ó jẹ́ ti kàn sí africa check lórí whatsapp láti ṣàrídájú pé ìròyìn yìí ṣe fọkàn tán tí èyíkéyìí fídíò fọ́tò ìfọ̀ránṣẹ́ tàbí àtẹ̀ránṣẹ́ kan bá mú ìfúnra lọ́wọ́ tó ń jáni láyà tàbí mọ́kànpọ̀ rúurú africa check yóò bá yín ṣàyẹ̀wò rẹ̀ Hmm, ọlọ́gbọ́n yẹn o ǹjẹ́ o ní ìròyìn tí o kò lè ṣe ìwádìí rẹ̀ fi ránṣẹ́ sí wa lórí whatsapp ní zero nine zero eight three seven seven seven seven eight nine africatech yóò ràn ọ́ lọ́wọ́ láti ya òótọ́ sọ́tọ̀ kúrò nínú àròsọ. Don't worry, Ma. He'll be home on time, just like his dad. Are you sure? Yes, Ma. I'm cooking their favorite jollof with Sonia tomato mix. They are here. Hey, it's the Jollof Daddy. See? Right on time. <laughs> Your loved ones will always rush home for tasty meals prepared with Sonia tomato mix. Mommy, the jollof is yummy. I wouldn't miss this jollof for anything. <laughs> it's so good eating together with a family. Yes, ma. All thanks to Sonia. Sonia Tomato Mix brings you together proudly Nigerian. You are listening to the station that keeps you fresh all day. Fresh 105.9 FM. Anybody we won't fight you, and they come, there already know. I'll be right beside you, like the wall of Jericho. They don't know, they don't know, they don't know what's going on. When I get so, when I get so, when I get so, my baby boo. I'll be a soldier for you. I'm getting better in kung fu. You should know I got it, and you don't need to got me too. I'll be right beside you in anything that you do. If you ever need saving, I will be running to you, running, running, running to you. I've been running to you, running, running, running to you. Anywhere that you go to, running, running, running to you. I've been running to you, running, running, running to you. Anywhere that you go to. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ìfẹ́ mi níbo lobìnrin yìí wà? Ọkọ mi, kí nìyẹn? Àtẹ̀jíṣẹ́ yìí tí ẹnìkan fi ránṣẹ́ sí mi lórí WhatsApp ó ń já mi láyà o. kí ni nǹkan tó ń já yín láyà. ó jẹ́ ti kàn sí Africa Check lórí WhatsApp láti ṣàrídájú pé ìròyìn yìí ṣe fọkàn tán tí èyíkéyìí fídíò fọ́tò ìfọ̀ránṣẹ́ tàbí àtẹ̀ránṣẹ́ kan bá mú ìfúnra lọ́wọ́ tó ń jániláyà tàbí mọ́kàn pòrúurú Africa Check yóò bá yín ṣàyẹ̀wò rẹ̀ hmm, ọlọ́gbọ́n yẹn o. ǹjẹ́ o ní ìròyìn tí o kò lè ṣe ìwádìí rẹ̀? fi ránṣẹ́ sí wa lórí whatsapp ní zero nine zero eight three seven seven seven seven eight nine. Africa Check yóò ràn ọ́ lọ́wọ́ láti ya òótọ́ sọ́tọ̀ kúrò nínú àròsọ. lush all the blessing and blighting. Make everybody they wonder. Hating me cause all the shine. Lush, yeah, lush, yeah. Long hair or short doesn't matter. Porsche or dreadlocks can be better. Only for girls we know better. Lush, yeah, lush, yeah. So you want to slay? Ah, slay with swag. Gotta be lush, yeah. Gotta be lush, yeah. Straight or curly. You know they tango. Lie, lie. Gotta be lush, yeah. Gotta be lush, yeah. No wonder how I shine like this. I'm on a lush, yeah, be the coco. Say you want to know, no. And if you wanna be fine like me, I can show you where to go, go. A lush, yeah, be the coco. Beautiful people know how to make an impression, and that's why they only trust Lush Hair Extensions to bring out the shine in them. Lush Hair, be beautiful. eh oga and madam you don't see the room now make i show you the toilet where you go dey share with other neighbors eh Now the toilet be dis eh, eh. wetin happen. oga agent you mean say na general toilets clean come white like this, eh? eh yes na na hypo toilet cleaner than dey use take clean am and kill di yamayama germs comot hypo toilet cleaner wow wash your toilet at least once a week with hypo toilet cleaner to keep it sparkling clean and germ free available in sachet for 35 naira only madam now two years landlord wan collect we go pay for six years eh ìfẹ́ mi níbo lobìnrin yìí wà. ọkọ mi kí nìyẹn. àtẹ̀jíṣẹ́ yìí tí ẹnìkan fi ránṣẹ́ sí mi lórí whatsapp ó ń já mi láyà o. kí ni nǹkan tó ń já yín láyà? ǹjẹ́ ẹ ti kàn sí Africa Check lórí WhatsApp láti ṣàrídájú pé ìròyìn yìí ṣe fọkàn tán tí èyíkéyìí fídíò fọ́tò ìfọ̀ránṣẹ́ tàbí àtẹ̀ránṣẹ́ kan bá mú ìfúnra lọ́wọ́ tó ń jáni láyà tàbí mọ́kànpọ̀ rúurú Africa Check yóò bá yín ṣàyẹ̀wò rẹ̀ Hmm, ọlọ́gbọ́n yẹn o ǹjẹ́ o ní ìròyìn tí o kò lè ṣe ìwádìí rẹ̀ fi ránṣẹ́ sí wa lórí whatsapp ní zero nine zero eight three seven seven seven seven eight nine africa check yóò ràn ọ́ lọ́wọ́ láti ya òótọ́ sọ́tọ̀ kúrò nínú àròsọ. Give me my Kellogg's, world's number one cereal. I love my Kellogg's, world's number one. Give me my Kellogg's, world's number one cereal. number one. Oh, oh, Kellogg's is world's number one. Number one. Enjoy the world's number one cereal, Kellogg's today. captain yes coach shebi you sabi say if this our school go follow carry shoulder for people wey sabi we must win this match yes coach no forget say one the time to win na as they blow whistle to start the match two no forget to protect your net every time. yes coach yes so my correct champion eh okay champ make you go eat make you baff so that you go fit sleep well well you hear. papa you don forget the net o. aha oya tell us how we go take fall malaria hand. all of us must sleep inside net every night and when we no dey use the net na to arrange am well keep one side. better pikin. our champion wey sabi every every. papa make you no forget you and mama net o the mosquitoes wey dey carry malaria na for night dem dey bite if everybody sleep inside net mosquitoes no go bite anybody and malaria no go worry anybody dis message na di federal ministry of health and support from american pipo carry am come. ìfẹ́ mi níbo lobìnrin yìí wà. ọkọ mi kí nìyẹn. àtẹ̀jíṣẹ́ yìí tí ẹnìkan fi ránṣẹ́ sí mi lórí whatsapp ó ń já mi láyà o. kí ni nǹkan tó ń já yín láyà. ǹjẹ́ ẹ ti kàn sí africa check lórí whatsapp láti ṣàrídájú pé ìròyìn yìí ṣe fọkàn tán tí èyíkéyìí fídíò fọ́tò ìfọ̀ránṣẹ́ tàbí àtẹ̀ránṣẹ́ kan bá mú ìfúnra lọ́wọ́ tó ń jáni láyà tàbí mọ́kànpọ̀ rúurú Africa Check yóò bá yín ṣàyẹ̀wò rẹ̀ Hmm, ọlọ́gbọ́n yẹn o ǹjẹ́ o ní ìròyìn tí o kò lè ṣe ìwádìí rẹ̀ fi ránṣẹ́ sí wa lórí whatsapp ní zero nine zero eight three seven seven seven seven eight nine africa check yóò ràn ọ́ lọ́wọ́ láti ya òótọ́ sọ́tọ̀ kúrò nínú àròsọ ohun rere á máa jẹ́ ti tàwọn tí ìpadàbọ̀ wọn gbóná jọjọ ṣé ẹ tún fẹ́ gbọ́ ohun rere á máa tẹ̀lé àwọn tí àyè tàbí ìgbà kò dí àkókò ìdùnnú wọn lọ́wọ́ ní ìgbà kankan nítorí pé ìgbádùn ló ṣe pàtàkì ló sì ṣe kókó kì í ṣe agbègbè tí ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ohun rere wà fún àwọn tí ń béèrè àríyá pẹ̀lú smooth àti orin aládùn ní àkọ́tán ohun rere máa ń ṣe àwárí àwọn ọ̀dọ́ alákìtiyan léyìí tí smooth chapman mú kí ayé wọn ládùn kó lárinrin pẹ̀lú èròjà ọ̀dọ̀ smooth chapman aṣaralóore gbèrò nípa chapman mo smooth. Ma. He'll be home on time, just like his dad. Are you sure? Yes, Ma. I'm cooking their favorite jollof with Sonia tomato mix. <laughs> they are here. Hey, is the jollof ready? See? Right on time. <laughs> Your loved ones will always rush home for tasty meals prepared with Sonia tomato mix. Mommy, the jollof is Yummy! I wouldn't miss this jollof for anything. <laughs> it's so good eating together with a family. Yes, Ma. All thanks to Sonia. Sonia Tomato Mix brings you together. Proudly Nigerian. Ìfẹ́ mi níbo lobìnrin wà? Ọkọ mi, kí nìyẹn? Àtẹ̀jíṣẹ́ yìí tí ẹnìkan fi ránṣẹ́ sí mi lórí WhatsApp ó ń já mi láyà o. kí ni nǹkan tó ń já yín láyà? ǹjẹ́ ẹ ti kàn sí Africa Check lórí WhatsApp láti ṣàrídájú pé ìròyìn yìí ṣe fọkàn tán tí èyíkéyìí fídíò fọ́tò ìfọ̀ránṣẹ́ tàbí àtẹ̀ránṣẹ́ kan bá mú ìfúnra lọ́wọ́ tó ń jáni láyà tàbí mọ́kànpọ̀ rúurú Africa Check yóò bá yín ṣàyẹ̀wò rẹ̀ Hm, ọlọ́gbọ́n yẹn o ǹjẹ́ o ní ìròyìn tí o kò lè ṣe ìwádìí rẹ̀ fi ránṣẹ́ sí wa lórí WhatsApp ní zero nine zero eight three seven seven seven seven eight nine Africa Check yóò ràn ọ́ lọ́wọ́ láti ya òótọ́ sọ́tọ̀ kúrò nínú àròsọ. malaria no be play play matter e go combat action for your body anytime malaria show knack am shala dem o anytime malaria come o. ṣara tu ṣara tẹ̀ if malaria trouble you. má ṣe gba ibà láyè lára rẹ o tètè kojú rẹ̀ pẹ̀lú Shalatem Shalatem jẹ́ ojúlówó oògùn ibà tí a fi atẹ́mítà àti lumefantrin ṣe láti ọwọ́ Shalina Healthcare ní ilẹ̀ tiwantiwa Nàìjíríà Shalatem wà fún ọmọdé ó sì wà fún àgbàlagbà pàápàá jùlọ ó wà fún gbogbo ọjọ́ orí wàyé o rántí láti lo Shalatem pẹ̀lú oúnjẹ tí àlàáfíà ò bá wá dé bá ara rẹ lẹ́yìn ọjọ́ mẹ́ta tètè kó ya lọ rí dókítà. àràbà ní bàbá ẹni àbálàbà ní bàbá Fresh FM ó ti di bàbá wọn Fresh FM. òjijì kí ìwọ́dọ̀ kò mí ó gbóná. Fresh FM ti dára bàbá ayé ò ká o. àjànà kó kọjá mo rí nǹkan fìrí erékọ gbígbé. Fresh FM ti dára bàbá ayé ò ká o ìròyìn ajá balẹ̀ tó tún gbénu tán àwọn ètò afúnilòyè akọ́nilọ́gbọ́n eré ìdárayá obìnrin tó rọ́ṣẹ́ kókó ọba olúwa ló sọ àdọ̀gá o. aṣíwájú ni wàá kàn káàkiri ọlọ́run ló sọ wọ́n dẹ́kẹ́ yìí dẹ́gbẹ́ gbọ́n àtúbárìn máa tò sí sáni wa àwọn ló ṣáájú táwọn tó kù ń bọ̀ lẹ́yìn wa. àṣẹ̀ṣẹ̀ yọ oorun ṣòun ṣàní ìfẹsẹ̀ kárí ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára fresh fm àkùkọ dìrì ẹwà inú gbẹyẹlé ọba olúwa ni ó wa dọ́gba. ẹ má forí wọrí ẹ má forí wọrí fresh fm ti dára pàápàá. fresh one oh five point nine fm akọgun láàrin àwọn ìkànnì yòókù. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayifale and EOB. All right, we need to slow down a bit. èèyàn máa wá àwàdà ṣe àánú ẹ̀ ṣe mí. Ah, tèmi ṣọlọ́run tèmi ṣọlọ́run gbé mi sókè gbé mi sókè yígusẹ̀ fàmí lọ́wọ́ ayé lọ ògo ayé wa jẹ́ kó yọ jáde jẹ́ kó yọ jáde bàwá lọ́wọ́ sókè. dàbọ̀ màmá jẹ́ púpẹ́. tí yóò bí bá ṣe jáde òun àti àwọn ọmọ rẹ̀ ló máa gbọ́ nílé inú gbọ̀n bí búrọ́ọ̀ṣì aláàgọ ẹlẹ́nu yẹpẹyẹpẹ ní owó àbúrò ìgbà míì tó bá ń sọ̀rọ̀ bí ìgbà téèyàn da sọ́ọ̀fù sẹ́nu ni. èyí ah, ah. ó jẹ́ wá búrọ́ọ̀ṣì tí. mi ò lè wá búrọ́ọ̀ṣì tí sọ́ọ̀fù tó ń jáde lẹ́nu ẹ̀ alápá lójú. a ní o má máa bù mọ ìwọ gan lọ tọrọ àti lọ́wọ́ ẹ. bẹ́ẹ̀ni sọhùn ìwọlọkọ ìwọlọkọ gbogbo ẹlẹ ìwọlọkọ gbogbo ẹlẹ olùwọlọkọ gbogbo ẹlẹ ee olórí fúyẹ́ bí abọ́ ayọ́ ah, ó sáré sí mi rárá ọ̀gá kílódé ẹ má wà rárá káàdì kankan nu yín mọ̀ jà náà ó fi èdè mú. you know what happened? yorùbá ti sọ̀rọ̀ ti fi òwe sí báyìí ọmọ pé ama yìí ńgbà tí yorùbá ti sọ̀rọ̀ tó fi òwe sí ó ti sọ pé amagye kò ní ma ìrújẹ e, e, kó má ra ní ọwọ́. tani. ọ̀nà mo fi sọ pé kó fi ìyẹ̀dẹ̀ mu amagye kò ní ma ìrújẹ kó má ra ní ọwọ́ owó yẹrọ báyìí ọmọdé òkì mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́ ni wọ́n sọ wà send the same thing kankan we are not saying the same thing wọ́n lọ jókòó. iṣẹ́ o àjà wa lé nìyẹn o ṣe kankan báyìí. tí o bá ń sọ̀rọ̀ o mọ̀ wòran o mọ̀ fún ní bákì. ẹ jẹ́ kó káyà sókè bí ẹni tó gbé púrọ́bẹ̀mù nàìjíríà sáyà. a dúpẹ́ igẹ̀rẹ́ bíi sílẹ̀tì olódò. ẹ filẹ̀ mo ń jíìmù ni mo ń jíìmù ni ni sẹ̀kẹ́dì níbi mọ́sà ọ̀gá ọ̀gá But can, can I sing your music for you? Don't sing my music, please. Let me sing your hey, eh, no, music. No, no, no, sing, Sing his music. Don't okay. sing. Sing. Bọ́tí ṣẹ́ṣẹ́ tí Láolú fi ń bu ẹ bẹ́ẹ̀ náà ni ọmọ ṣe mọ̀mọ́ yẹ wọ́n kọ̀dá. Láolú o bó ni láolú ṣe ń ṣe. no ó ní bó ṣe ń ṣe tí eh. láolú fi ń bu ẹgbẹ́ náà ni ó mọ̀ ṣe kó mọ̀ mọ̀ yẹ wọ́n kọ́dà. láolú o ètò rẹ̀ kó gbéṣẹ́ ajé rẹ̀ rẹ̀ kún ẹ̀. tó ah, ah, ah. bá ṣe wo tó bá ṣe wo kórèrè ní làjẹ́. sọmọ <laughs> tó ṣẹlẹ̀ wọ́n wulẹ̀ kan kéjì fún ọ létà ni ẹni bá fẹ́ ọ sílé kò sọ́ọ̀tì. <laughs> ni wọn ò rèrè nílà jẹ ẹsẹ ẹsẹ odò ni. no na oga music now. ọ̀dà. Yeah. Uh, wọ́n ṣe múra kankankan bí ìgbà tí oníjà pẹ̀lú èèyàn tẹ́lẹ̀ báyìí. kí nàìjíríà àti cameroon gbá lọ́wọ́. ṣé ó ṣètò àbí fi um, àbí bọ́ọ̀lù ó wò. gbé bọ́ọ̀lù sókè kó gbá náà sọ́wọ́ ẹ̀gbẹ́ kájọ mọ́ wúra wa. pàjọ́ pàjọ́ ọmọ ọ̀gá wo ojú òní tiẹ̀ wàá máa mọ̀ ọ́ ṣe. ọmọ yìí àfikẹ́yìn ọkọ lẹ́kọ̀ọ́. ṣé o ní di helper nílé. àwọn tí wọ́n ń sọ pé ká mọ̀ ṣe history mọ̀ ní. fún ìyàwó ẹ. iṣẹ́ iṣẹ́ ńlá ni wọ́n ṣe o kò dáa o ó yẹ kéèyàn máa sọ ìtàn ìtàn fún wọ. ta ni. òun ni. máa yin fọ́nìṣà. ṣé bòròrò. ẹ orí bí mo gàjí ọ̀bọ̀. máa yin fọ́nìṣà. kẹ́kọ̀ọ́ tó kúta ni ẹ nà ó. minima yìí fọ́ nìṣà. fíìmù nìkẹ́ lọ gbé ọkà wò kò ní nìkẹ́ tọ̀tọ̀ rẹ̀ kẹ́gbẹ́ nìyẹn. Ah, ah, ebo ń lo Ògbómọ̀ṣọ́ lọ fẹ́ yàwó. ẹsẹ̀ yìí ni wàá bá mi lọ ni. èmi ọ̀bọ̀ lọ. ẹ lọ bó mo lọ tán Jésù dé. mo ti bìyìn dà ẹ lọ ah, bó. <laughs> yọ yọ lẹ́nu ẹgbà tí ò ní mú lọmọ yẹn gọ má bínú jàre ẹgbà tí ò ní mú lọmọ yẹn gọ. ẹ tí ò ní mú. ẹgbà tí ò ní mú lọmọ yẹn gọ. mo ti níyàwó tiẹ̀ tilẹ̀ ti ṣe ó ti soríire. tó bá ti dábẹ́ kuta kó parọ́ wòye. ìwé tiẹ̀ obi àti múlẹ̀ ọjọ́ tá ti múlẹ̀ obìnrin kankan kò gorí mi. ilẹ̀ tẹ mú yẹn ló pè àlékọ́ kéèjì. obìnrin kankan kò sí mi lásán wọ̀rí. èmi kò sẹ́ni kankan tó lè jáde síta tó lè sọ kó n ṣí mi láṣọ wò rí àbí. àfẹn tó bọ wá sí láṣọ wò. bóyá àfẹ́fẹ́ ló fẹ́ wà nábàánù. atẹ́gùn bá fẹ́. atẹ́gùn fẹ́. mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ tú ìmùlẹ̀ ní báyìí. o fẹ́ tú ìmùlẹ̀ rẹ pẹ̀lú ìyàwó ẹ̀ atọ́dún mélòó tẹ́ ti múlẹ̀. ọ̀gá o ti kọ́ ẹ̀ mo ti ṣí wọ́n mọ́ bíbí báyìí. Ah, ọ̀pẹ wọn ti lórí ẹ̀ ló wá ní ẹ̀yin ìyàwó mi eléyìí yẹn ní ẹ̀yà mi ò lè jẹ́ ìyàwó yín ó lọ òkè rán mi iṣẹ́ kó máa ń fà mí sí ẹ̀yin ni ó lẹ̀ ní tọ́rọ́ mo lè rí ẹni tọ́rọ́ ó tún lẹ̀ ní màkì wájú orí ẹ̀yin náà tún lẹ̀ àwọn àmì tí mo rí fi hàn pẹ́yìn ìyàwó mi ẹni ẹni à mi ò lè jẹ́ ìyàwó yín ni ẹ má bẹ́ mi olúwa jiyàn tí mo ti parọ́ tí mo ti lálàá tí mò ń fa kànga tẹ́yìn sì gbẹdọ̀rọ̀ lọ́wọ́. <laughs> tí mò ń fa mi sí. <laughs> èmi tí mo lálàá pé mò ń lọ ta tẹ́yìn sì gbé epo kaná. <laughs> mo ti ń dídòdò lójú oorun tí mo rí tẹ́ ẹ ṣe láìsí ah, kíá ah. ló kù. Ah, ìyẹn bá ní ok tó bá pọ́ lùwádẹ́ sọ pé ẹ̀yin náà tún ni torí pé bẹ́ẹ̀ mi ṣe wà yìí problem kò sẹ́ńtì ò ní ṣòro. ikú wa àjọkú awẹ́wà àjọgbà. Hmm ọ̀nkú ẹ̀rẹ̀ ṣọ́ọ̀pù ọlọ́run rẹ̀ ah, ah, ọjọ́ kẹfà rèé tí ọjọ́ keje ló mọ ọjọ́ méje ló yẹ kí n olúwa ló ní kí n sọ̀kalẹ̀ lọ́jọ́ kẹfà kí n mọ̀ bọ̀ tààtà sọ́dọ̀ yìí àbẹ́yẹn kọ́ lẹ lẹ́yìn yín bá ní ẹlẹ́yìn ni ẹlẹ́yìn náà ló kọ́ ẹ̀yìn ní mọ̀nàkà ẹ̀ mi ì mú ríǹgì wá lẹ́yìn bọ̀ àbá sọ̀rọ̀ kó kúnná báyìí mo mú ríǹgì wá lọ́la yẹn bá ní ah ok tí hiv tí ó wà lára òun tóun lo oògùn sí lóòrèkóòrè lòun tiẹ̀ sí wò pé mo lòun ti fẹ́ rí ọkọ àti kánsà tó mú. ó ti tó ó ti tó. ẹ lè ìpìlẹ̀ pera yín ná. ẹ lè ti di méje ẹ ti yín kọ́. ẹ kí ni sọ́ni èmu yín ìyẹn ni olúwa tóbi ẹ olúwa ni wọ́n rán mi sí kò sí tóbi kan. èèyàn ó sì fòyìnbó pera ẹ̀ lólè mo ní oríkọ̀ tí mo gbé nìsín ta ló rò pé pè bright dj bright ló pè mí ó ní ọ̀gá ọ̀gá ọ̀gá ẹ̀mẹ́ ló mo pè ọ́ ah. kò tiẹ̀ fi respect fún ẹ̀mẹ́ ló mo pè ọ́ mo ní ẹ̀mẹ́ta mo ní. dùnà sí bright. dj bright kan náà ni. tó ṣiṣẹ́ ń bí. ó ní mo bímọ ní ìsìn ìwọ ló sì gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́. mo ah. ní èmi mo kọ́ gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ pààtì ìyẹn ni mo ṣe ń sọ tí eh, bọ̀dá yìí náà yóò dáhùn ọmọ ní akọlọ bí àbóbìnrin olóbìnrin kí lẹ sọ. ọ̀gá mo ní ṣé ọmọ yẹn ó jọ mí ṣá. lòun bá ń béèrè pé ṣé ọmọ jọ òun. ọmọ bright jọ. ọ̀gá ọmọ yẹn tó o bá jọ bí. ọmọ eh. ṣe test o. <laughs> tọmọ ò bá ti jọ ẹ tọba ọmọ yẹn ọkọ bá ọjọ mi rárá rárá a ṣe test ọ. a ṣe test. bẹ́ẹ̀ni ọjọ́ owó ló lékè omi òṣìbàjò ló lékè ah. ondo ah, ọ̀gá èmi ni èmi mo ní ọmọ yìí ọ̀gá. ìwọ ló lọ bọ bright. èmi ni tó jẹ ìfamọ́lẹ̀ báyìí wàláhì ní ìgbàgbọ́ báyìí èmi ni ìfọmọ́mú kọ́ èmi lọ́lọ́mọ́. tó fi fájọ ní bá jẹ fa ẹ wá fọwọ́ ló kọ́kọ́ pè yẹn. mo ní ojú owó ló lékè omi. ojú oró. ojú owó ló lékè omi. ojú oró ni kì í ṣojú owó. bẹ́ẹ̀ ni òṣìbàjò ló lékè ah, lóńdó. òṣìbàtà òṣìbàtà. ẹ wọ́sán kékeré náà ní ọ̀gá. ẹ sàn kankan ẹ̀wọ̀n ẹ̀wọ̀n rùn ní ẹ̀wọ̀n rùn láàrin. you go far. ẹ̀wà ẹ̀wà arìnrìn-ẹ̀jù. ẹ̀wà kọ́ eh, búrẹ́dì àgbàdo ni even go... Chip Atekweru kò lè sọ pé lára. you will go far. you will go far my eh. brother. okay to Canada mi lọ ah. ọ̀gá mi ò lè sá lọ ah, ọ̀gá mi ò lè sá lọ ọ̀gá mi ò lè sá lọ sọgbẹ́lẹ̀ tó ṣe orí oníkùjé. ṣé orí kọ̀mẹ́díà tó jìyà ń bàdàn. kọ̀mẹ́díà ah, ṣé orí kéèyàn bá fẹ́ ṣe skiti kéèyàn máa kéèyàn máa fọpọ́ lọ sí. irọ́ o kéèyàn pe àwọn míì pé skiti tí mo fẹ́ ṣe tún máa mi fojú mi wò àsìkò tá a wà yìí wà ó tense. ó tense gan. ah ó tense. wàá ṣe skit. lásìkò tá a wà yìí tó bá dúró tìyẹ̀ pé ẹjọ́ mò ń lọ ọgbọ́ gbọ́mọ gbọ́mọ. alábẹ́ lọ james o ti gbàgbé. bọ̀bọ̀ kan wà tó jẹ́ pé. wọ́n á ní kí wọ́n da ọlọ́pàá gbọ́ mo ní ká da ọlọ́kadà dúró tí máa wòran o mo ní ẹ da ọlọ́kadà dúró ẹ fún un ní àdírẹ́sì ibi tá a lọ kó máa lead wa lọ pé kẹ́ ẹ negotiate bó ṣe one thousand bí one five ká fún un ní bí ọdún bá sì sọ̀kalẹ̀ owó àti Portable ní bá lọ bá ọlọ́kadà sọ̀rọ̀ ọlọ́kadà yẹn bá ní ẹ̀yin mélòó ni ẹ ń lọ mò ń gbọ́ mọ́tò yẹn ni mò ń gbọ́ wà ní ẹ̀yin lẹ lọ́kọ̀ Portable ni, rárá ẹni tó lọ́kọ̀ wà ń bẹ ọkọ̀ tẹ́ntìntì Portable ní ẹ kí wàá ní pọ́blẹ́mù yín kí n ṣáájú yín àbí kọjá ìwádìí kó lè máa mọbi tí nàìjíríà ti bàjẹ́ ọlọ́kadà ni o tó yẹ kó gbowó pọ́tẹ́bù bá ní ẹ máa ṣáájú wa ṣe báyìí mọ́ bẹ̀ ó ní ó tún ní ẹ̀mọ́ dẹ́sì ẹ̀ wá ó wá sọ̀rọ̀ sí kan létí ìyẹn wá ń júwe júwe fún ọkàn ni ẹyẹ lọ́wọ́ mọ́tò kẹmọ tẹ̀lé mi sórí <laughs> ọwọ́ kan tó sítájọ kan rẹ báyìí zuzuzú ọkàn ni mọ rúfù mọ rúfù tọ́ bá rí bákan náà nǹkan wà tá a máa ń ṣe ní ìsinjọ́ pé ẹ kàn rí pé èèyàn kan fò tí òkúta àbí nǹkan gègèrè kan wà wájú yóò fò kọjá wájú yín eh. ẹ̀yin ó wulẹ̀ pé ah, mi ì rí nǹkan tẹ́lẹ̀ kí ń dà kọjá ìkan wà èyí tán ló jìyà níbàdàn yìí nìsín ọwọ ó máa ń wọṣọ òògùn sábẹ́ aṣọ. ó ti kọ́ sí kan rí tó lẹ́nìkan sọ pé òun gba fóònù òun ẹ tó sọ pé olóró wọn jọ máa ń plan ẹ ní. ẹ tó ní ẹyin lẹ mú fóònù mi. tó yẹn sọ pé tó fi nà ní nǹkan. ó nà ní nǹkan tí yẹn tí yẹn nà lẹ pọpọpọpọpọpọ. ẹ tó ní kan lọ wá ẹnìkan tí ó tọ̀ sí lẹ́nu. wọ́n jọ plan ẹ ní <laughs> comedian ni ó ń ṣe skit ni ọmọ ọlọ́mọ àti jẹ àti bímọ. ó wá ṣèkan nìbàdàn ó ló wá yí lọ́wọ́ báyìí wọ́n ná àárín ọjà ló ti lọ ṣe. sórí wọ́n ló lóun wá ọlọ́mọge tí ò tí mọkùnrin. òun fẹ́ lò òun fẹ́ lò. àwọn ìyá àwọn oníkóhùn ó mú wá wọ́n kọ́kọ́ àwọn èèyàn ti ní confidence o. kí ló ni kọ́mọ obìnrin wọn wọlé sí ọ̀dọ̀ oṣù ni màmá wọn kọ́kọ́ jù lù. èmi ti mọ̀ mo ti mọ̀ o àwọn mọ̀mọ́ rẹ̀ ò béèrè ìlúbọ̀ oṣù. ò béèrè ìlúbọ̀ oṣù ọwọ́ àgbẹ̀rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn. ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn wọ́n ní wọ́n ní iṣẹ́ mọ̀rí ni ó kọ́kọ́ lóun mọ̀rí ngbòyà lóun mọ̀rí ó tún ní ẹ̀hún mọ̀rí òun mọ̀rí tó. oníṣẹ́ yìí lẹ́yìn bí ni ṣàbúrò yín ni àbẹ́gbọ́n yín ni. ọmọ yẹn kan ti wà perplex bọ̀bọ̀n wá fẹ́ wò sọ́mọ náà wà lára tíìmù ni. àárín yẹn ò fi bẹ́ẹ̀ yé mi. ó wà jọ pé gẹ́ẹ̀yìn ara wọn ni. gẹ́ẹ̀yìn ara wọn ni. Mm. bọ̀ gẹ́ẹ̀yìn ò wá lè sọ fún wọn pé ni o. wọ́n ti wá ojú ti wú. bẹ̀ẹ̀bẹ̀ ò jìyà lọ́nà yídí kú lé o ìrọ̀nà ẹ̀ ńlẹ́ láyínká lèmi ń jẹ́ kí n má bàa sílẹ̀ tẹ̀. ẹkùn kí ni problem ẹ ò sì concentrate mò ń kọ́. ok àwọn èèyàn ní lady yẹn wà lára wọn pé. ok ara wọn ni. òkú wáyé kó ètì sọ̀rọ̀ pé à. Ah. kì má ti jẹ́ kẹ́ni ń jìyà tó báyìí. Ah. Ah, àgídìgbò jìyà lọ́jọ́ yìí lẹ́yìn eléré. mi ò rí irú ìyà yẹn rí àfi ìgbà tí eh, kí ló kọ rẹ̀ Michael Olomele. tí máa ń sàn mi le. tí máa ń sàn mi. wọ́n lọ sórí ẹ̀ dìgbà. Ah. oh my god mo ń bọ̀ wá. onílé ẹkú ilé o èrò ńlẹ́ mo bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀. ajá òṣùpá. mo mò ń bóde fún ọlọ́run ọba ìbá olúwa ìbá yẹn yẹn ò lè pa mí. honestly. ìbá ọ̀sẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin lókè ajá jẹjẹ. bí ajá òṣùpá ni àbí ajá ìrọ̀lẹ́. Eh, irọ́ ajá ìgbà àgbààgbà mẹ́rìndínlógún tó tẹ̀lé oòdùà ibi omi ti ń ṣe wẹ́rẹ́ pa anátẹ́ni ni omi ti ń jó mọ́ lọ́wọ́ jẹjẹrẹ kọ́ mi mo gbà mo mọ̀ ọ́n mo mọ̀ ọ́n yorùbá wà ilẹ̀ rẹ o atọ́ba tẹ́lẹ̀ yẹ̀rú ọ̀kí atọ́ba tẹ́lẹ̀ ọmọ ọ̀pálẹ́yẹ ọ̀pá kòròkò yagi ẹ̀bá ọ̀nà níbi yorùbá wà ilẹ̀ rẹ ọláyínká ayéfẹ́lẹ́ lèmi ń jẹ́ o ìlú jùmọ̀ká àti gbogbo ayé ń pè lẹ́nìkan ṣọ jagunlabi ti ń para bí ẹni ń para ogun dira ètò bí ẹni lọ́wọ́ làkàdìjà god. tí mi ń pọmọ rẹ ní. ṣẹ́gun bí èmi ò láì gbogbo ah kí ni. pété mi ṣe gbójú. ìgbọ́ yìí ṣé kí ló ṣe wọ náà. ṣe tipa tó kẹrù. <laughs> tipa tó kẹrù kọ. báyìí kan wà lára àwọn àwọn mẹkáníìkì kan tí níbi àdúgbò mọ̀dàgbà sí gbójú òkè náà máa ń gbẹ. peter kí ló wá sí bí ṣe mọ wòlé ọmọ ẹgbọn kí lélẹyìn ọkọ fọtín. ọ̀rọ̀ ìlú lóró ó ti kólé àyà ni wọ́n ní tipa tó kẹ́rù. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ìlú Ìlọrin ó ti kó sáyà ju dé. Ọlọ́run ògo ni fọkọ rẹ. ṣé o mọ tó máa ń bà mí lẹ́rù oh tó sì tó máa ń fún mi ní ìwúrí bí gbogbo ìlú kan bá parun hmm. lọ́jọ́ sátidé. Ah, àwa yìn ọ́ níjọ́ Sunday. orin àwa yìn ọ́ ni wọ́n tún pọ̀. bẹ́ẹ̀ ni kọ lọ́jọ́ sunday lọ́jọ́ sinmi bí àwọn èèyàn sùn tí wọn ò jí mọ́ àfọpẹ́ ah, fún ọlọ́run eh. làwọn èèyàn tún kọ lọ́jọ́ sinmi a jẹ́ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ pátá àti èyí tó da àti èyí tó kù díẹ̀ káàtó bó ṣe wù bàbá mi dùmàrè ló ṣe ń ṣọlá ẹ ẹnìkan tiẹ̀ sọ̀rọ̀ kan ó ní àrà tó wo olódùmarè ní fi ẹ̀ dáadáa oh, ẹ̀bẹ̀ lákàmọ́ bẹ́ẹ̀ ṣàmọ́ fi wá dára tí ò wá nígbà míì àwa gan tá à ń ṣe ẹ̀fẹ̀ yìí àgbẹ̀ hmm. gbogbo ìṣòro wa sẹ́gbẹ́ kan ni o torí pé <laughs> iṣẹ́ tá a yàn láàyò kò gba kéèyàn mọ̀ sọ pé òun kárí bọnú ah. mo ti rẹ̀ ń tó fi drip sọ́wọ́ rí lọ kọrin lórí stéèjì wò sì rí owó lórí owó tí ń pariwo ọlọ́ládé lòun bá lòdì èèyàn pẹ́ẹ́ ìjọ pàtàkì ti ń bẹ láwùjọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ni wọ́n fìlú bá sọ pé ọ̀gá ṣe é mọ̀ pé ẹsẹ̀ tí láti hospital. gbé ah! ọlọ́run ògo mọ̀ ní fọkọ rẹ̀ títóbi ní títóbi ní ìṣẹ̀ṣẹ̀ nǹkan ọlọ́mọ yẹ kó wọ́n sí ọ léṣe tí kí nǹkan fi. dr jodi pọ ni wọn máa yí ní pọblẹmù ó ní mo ti gbowó eré. ọjọ́ kan ọjọ́ kan la lọ ìlú wo la lọ yẹ tó jìnnà bí tó jìnnà gan báyìí tó fi sunsun a sì kúrò mi akọlọ gba bẹ̀rẹ̀ owó òde ṣòro dá padà. nǹkan jàmbá lanu àbọ̀ ó fi pọ̀nmọ́ hánu sùn lọ́ọ̀lì yóò dúró mi ò ríro ọlọ́run. kò ní problem. ń gba abẹ́rẹ́ malẹ́. èèyàn yìí sọ̀rọ̀ lójú ẹ̀. ń gba abẹ́rẹ́ àti malaria àtọ́ra rẹ̀ já. kí n ká fi pọ̀nmọ́ hàn lọ́wọ́ yìí sọ̀rọ̀. àwa la yọ pọ̀nmọ́ yòókù kúrò lẹ́nu. kí ló rí mẹ́kọ̀ fóònù sí kí ló rí microphone sí àwọn eléyìí kan sọ pé àwọn ò gbà nǹkan ayéfẹ́lẹ́ ti pẹ́ ayéfẹ́lẹ́ ayéfẹ́lẹ́ ní ẹ ṣáà bá mi bẹ̀ wọ́n ṣẹ́gun. òwò láti nǹkan tọkọ bọ lọ́jọ́ yìí abọ́lọ́dì abọ́lọ́dì. orí ẹ̀ kó kó orí ẹ̀ pé orí ẹ̀ kó mọ́ abọ́lọ́dì. ohun lẹ̀ náà lò abọ́lọ́dì iṣẹ́ ìwà ìmọ̀ lẹ́gbẹ̀ẹ́. sọ wá mọ̀ pé ohun tó ṣe àwa hmm. tá a gba abẹ́rẹ́ sí òun kò tó ohun tó ṣe ẹlòmíì tó fi dágbére kó dìbò ṣe hmm. taba tún wá ń bi olóhùn léèrè alóhùn ni mọ ń yàsá o ọba ṣèyí òwò ara àwa tó kù láyé tó fẹ́ ká mọ̀ ṣayé la ṣì wà yìí mm. àwọn kan sì ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí fáìlì wọn ń close ah. títóbi ní gbìmọ̀ títóbi ní ìṣe ìṣe rẹ̀ ń wù mí lára ìṣe rẹ̀ ni kò mọ̀mọ́ tálákà jáde kúrò ní kòsíkòsí ara ìṣe rẹ̀ ni kò mọ̀mọ́ alágbe kúrò lórí àkìtàn nínú dọ̀tí nínú ẹrọ̀fọ̀ mm. nínú ìrà wa ní yàwá jókòó pẹ̀lú ọmọ aládé mm. sì mọ̀ bá wọn pàṣẹ wa kò bá ni tí ó bí ọ léèrè pé bó o ah, ah. wọ́n ọ̀pá kan túkan dìkan hmm. ọ̀pá kan wò kan yèlé lódùmarè afúnilọ́rọ̀ sọ lójú abínú ẹni ni wọn á ló tán ọlọ́run á ló kù wọn á ní gbogbo ohun tó kù lọ́wọ́ rẹ̀ náà ní lóhun ọlọ́run á ní ní kíni òun ò tí ì dé sáyé rárá tó ń bá dé tán lẹ́ẹ̀tọ́ wùmí atẹ́gùn lásán ló ń fẹ́ ẹ̀ hmm. ti ń pariwo hmm. bójú bá wa bẹ̀rẹ̀ tòun ti jì ń kọ́ ẹgbọ́ kílẹ̀ fẹ́ sọ sí ọlọ́run ògomọ ní fọ́kọ rẹ̀ tó bá lò dé òde tó bá lò dé òde ọba aṣọ́re kààyàn láyà èèmọ̀ ní ọlọ́run olódùmarè àìdè rẹ̀ ìjayà n kò bá tásìkò kan ẹni tó ti ní one thousand naira tẹ́lẹ̀ hmm. yóò tún mọ owó rẹ̀ gbọ́ àkáǹtì rẹ̀ pé àbóhun ni àbóhun kọ́ wò mí ìrìn àjò jẹ́ kí n mọ̀ pé kò sẹ́ni tó lùdùmarè gbàgbé ìgbà tó bá wù nìkan ìṣọlá rẹ̀ ni àsìkò ló sì yàtọ̀ seni ludumare wọn ọlọ́run ògo ni fókọ̀ rẹ̀ wọlá ikú tó lè kú àìsà ni ọ ò lè ṣá o ò hmm. tí hmm. o ò pinyin kí o ò dípẹ̀ta o ò sì díbàjẹ́ àtagbára ayé àtagbára ọ̀run ní bẹ ní kàwọ́ rẹ̀ ọ̀gbọ́n ni hmm. àjùlọ ní olódùn olódùmarè kò sí ní tọ́já tí ò jùlọ láyé kò sì sí kankan tó wà láyé tó jù ọ lọ ìwọ ló mú rírí jáde kúrò nú àìrí o tún wá ń fi tí àárí dààmú àwa tá a rí ah, ah. ta ló tú ọ láyé ta ló jù ọ lọ ọba ayé wọn mọ padà mọ palúbúbú rẹ ìjòyè wọn mọ gbọ̀jì sí kò fọwọ́rọ́lá tó fọwọ́rọ́lá kò fọwọ́rọ́yè tó fi dórí oyè wòmí hmm? mo yàn ọ́ bí mi ò yàn ọ́ ah. ọlọ́run náà ni ọ́ hmm, bàbá ńlá bàbá mi hmm. náà ló ti ń jẹ́ ọlọ́run nígbà tá a bá tún sí láyé mọ́ ọlọ́run náà sì ni ọ́ ká tó dá ayé ìwọ lọ́lọ́run agbára rẹ̀ gajù tọ̀tá lọ ìmọ̀ rẹ̀ gajù tẹ̀sù lọ ọlọ́run kò ṣeun tì ní ọlọ́run tí ò mú ni tì kò rí ni tì kì í lé ni kó tó bá ni kì í sì ṣọ́ ni kó tó mú ni ó dá ikú kò ní kú ó dá ìsàn kì í dá ìsàn ó dóúnjẹ ni kì í rìn lórúkọ ẹgbàágbèje tó pin rẹ̀ ní Jehovah oh. ọba tó tó tán ó tó mm. jàrá rẹ̀ gbè ẹkùn ta gìrì gbé rẹ̀ níjà ọlọ́run ògo ni forúkọ rẹ̀. ọlọ́run tó tóbi ọlọ́run lógo mo ní títí ayé mi ni wọ́n máa yọ o ìwọ ló tọ́ láti máa gbogbo lọ. ẹ jẹ́ ká fìyìn fún bàbá ẹ jẹ́ ká fìyìn fún Jésù ẹ̀yà ẹ jẹ́ ká fìyìn fún bàbá ẹ jẹ́ ká fìyìn fún Jésù. ọba tó mi ah, ọba tó mi o torí bẹ́ẹ̀ ọlọ́gbọ́ àtọ́bàjáyé yìí ògo yẹ ọ́sẹ́. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Hooray! Revolution Plus property is seven. And we want to thank our numerous customers for your support and patronage over the years. In celebration of our seventh year anniversary, Revolution Plus Property is offering up to 7% discount when you subscribe to do business with us between May 1st to June 13th, 2021. So why not take this opportunity to be a landowner in Lagos, Abeokuta, Shimawa, Ibadan, and Abuja? For more information, visit our website www.revolutionplusproperty.com or call 0805 342 4485 or 0805 342 4486 or lastly 0805 342 4489. Once again, we are saying thank you for keeping us in business for the past seven years. Revolution Plus Property, affordable housing. Customer, see your tomatoes. I mean, may I add pepper joint? yes abeg add <coughs> ah ah ah see dis your cough sef don dey pass the get you ah, ah take am easy with that now eh but customer this your cough eh make you try enter hospital now <coughs> no you sef know say no be correct time be this dem go just talk say i get covid-19 ah ah customer all cough no be the same o oh. this one fit be tuberculosis now eh ah aunty na true talk o oh. check am o oh. make you dey sure because who no go no go no. check dat cough for tuberculosis check am o check am o make you dey sure if cough don worry you pass two weeks e fit be tuberculosis o TB test and treatment now free. Yes, so just call the National TB Hotline for 0800225582 to get better information of where you fit do the test. This message now from the Federal Ministry of Health with support from American people then. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. Kò hmm. dédé wà ní bus stop. Kẹ́nìkan ní ẹ̀ka kí ló dé tẹ̀ wá fún bẹ́ríà mi màá ní kí ló dé tẹ̀ wá fún bẹ́ríà mi ṣé nǹkan tẹ̀ ṣe yẹn tẹ̀ dáa màá ló bá ṣe close tó ẹ wá fún bẹ́ríà mi. tó bá jẹ́ mi ló ṣe sí o ti ṣe mistake o. kí ló dọ̀gbájú bò. màá ní ṣó wá tèmi ẹ káàsán ẹ̀gbọ́n ẹ káàsán ẹ káàsán ṣé ìkọ́tẹ́ ṣe yẹn dẹ̀ da. kí ni mo ṣe. kí ló dé tẹ̀ wá fún bẹ́ẹ̀rì àmì. Ah, ṣé o sọ fún mi ni ìbò wá tì mí. ok ẹ máa tẹ̀lé mi nísìn. ẹ máa tẹ̀lé mi nísìn. èmi tí mi ráyè. ẹ ráyè ẹ ráyè àjọ ń ni. wo mi náà fẹ́ lọ sí bẹ́ẹ̀rì ẹlòmíì. a máa pàdé. ṣé wọn kò torí pé mi ti wà ní fídíò àwọn prank wọ̀nyẹn ó máa ń yíwọ́ lẹ́kọ̀ọ́ lílù ní lílù tààrà mi ò rí irú ọlọ́run rí. àní ìkànnì. ń bóyá wọn bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún ẹ pẹ̀lẹ́ ìyá yóò yún lọ́la yọ bàjẹ́ o. lẹ́nìkan lẹ́nìkan wá ní mọ́mì ẹ wò mí dáadáa ó máa ń rajà lọ́dọ̀ yín gan mo ti rajà tó tó mílíọ̀nù lọ́dọ̀ yín nǹkan tẹ́ fi sánmù mi ò dáa ẹ wá sí bẹ́ríà mi máa make sure pé tẹ̀lé mi lẹ́nìí mama yẹn blood of jesus blood of jesus mi ò mọ ẹrí o ẹ̀yìn ara ọjà blood of. mi ò mọ ẹrí o. <laughs> tí o lè mọ̀ pé àwọn nǹkan yẹn eh. la fi ń gbé tension ah, kúrò lára. nǹkan ń bẹ nílùú. bá a ṣe bá yín sọ̀rọ̀ yìí wọ́n ní. wọ́n ní bẹ̀rẹ̀ ń bọ̀ ìlú lọ́wọ́lọ́wọ́. bẹ̀rẹ̀ ò fẹ́. wọ́n ló blọ́dì. kò wá pa àtẹ̀ránṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ sí wa ni a ti fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n tá a bá gba ìpè láti bẹ̀ àá jẹ́ kẹ́ ẹ gbọ́n tó ń ṣẹlẹ̀ níbẹ̀rẹ̀ hmm. àwọn kan lọ́dún eégún ni àwọn kan ní kì í ṣọdún eégún pé ìjà ló bẹ́ sílẹ̀ tó di wàhálà ẹ̀jẹ̀ akọ́kọ́ pín ẹ̀bùn tẹ́ ẹ ní fún yín. ẹ̀jẹ̀ adúpẹ́ lọ́wọ́ NPG Farms tí wọ́n wà ní Adéọ̀sùn bus stop ní Olúyọ̀lé Estate nìbàdàn. ẹ̀jẹ̀ adúpẹ́ lọ́wọ́ Unique Fabrics tó wà ní Gbági. ẹ ṣeun ẹ kó sí wa àti Apex Fabrics àwọn ni wọ́n kó léèsì fún wa lọ́sọ̀ọ̀sẹ̀ hmm. iná ò ní tán wo yín o hmm. iná ò ní jó sọ yín. tó lágbára lọ́wọ́ lọ́wọ́ ẹ ṣeun ẹ Ah, ẹ̀yin rédíò ẹ̀yin rédíò yín lẹ̀ eh, eh, orúkọ méjì lè máa dá. eg eg ṣẹ́gun ìrìndẹ́kìn. ẹ sọ pé yínká ọ̀parun ó tán. tàbí ṣẹ́gun yanrìn. ẹni joel sọfẹ sẹẹri kò kò le rárá. àbí ṣẹ́gun wheelbarrow. tàbí kẹ́ ẹ wá sọ pé ọláyínká àpọ̀nmìta very simple. àbí olùṣègùn kẹ̀ǹbẹ́sìkẹ̀ tàbí kẹ́ ẹ sọ pé yínká àwòràwọ̀. o <laughs> ní problem àjọṣe ààrẹ ni. zero zero three two three two one zero five nine lójú òkú tó wọ bí. zero zero seventy seven seventy seven ten fifty nine ojú òpó mi. àbíkẹ́ tún lo zero zero nine two two two one zero five nine. ojú òpó mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ bíi tààràtààrà kémi máa gbé. iléeṣẹ́ mẹ́ta ló sì ń fún wa lẹ́bùn lẹ́nìí. ojú òpó mẹ́ta náà la. NPG Farms Unique Fabrics àti Efes Fabrics. ẹ ṣe hello. <laughs> ẹ jẹ́ àlọ́ àti wà ń bẹ̀. ẹ kúrò lẹ́hùn. olóòtú. Ganiu Toyib ló sọ̀rọ̀ láti wọlé. kílẹ̀ pé Ganiu. Ganiu Toyib Ganiu Toyib. Tiamiyu Toyib láti bo láti bòlè. ok um, Ankara unique fabrics ní kẹ́ ẹ wá gbà ọ̀pá mẹ́fà ni wọ́n yín jẹ nílé rẹ̀ ó jìnnà dénú. Mm. hello. hello good afternoon sir ẹ ká sọ sọ. ẹ ká sọ ma. yes sir. sọkùnrin ni Bọ́lá Òjó láti Bódìjà. ọkùnrin ni àbóbìnrin náà. obìnrin Queen Adébọ́lá Òjó. ẹ jẹ́ Queen. Queen Adébọ́lá Òjó láti bódìjà. ok láti bódìjà léèsì ọ̀pá márùn-ún lẹ́ẹ̀ wàá gbà tó jiná apes fabrics ló ní ká fún yín ní léèsì ọ̀hún. ẹ ṣe gan ni ṣe ní télọ̀ ṣe ní télọ̀ àbí kí n fún yín ah, télọ̀. Ah, mo ní télọ̀ tó yanrantí gan. ó tún yanrantí. Ah, ó yanrantí gan sa dókítà. ok ẹ ṣeun mama ọjọ́ òní kí wá sa. ẹ wá lọ́la kẹ́ ẹ béèrè ẹwà èdè. mama coin. ẹ ṣeun ẹ jẹ ayé pẹ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. Mm. hello. ẹ kúrọ̀lẹ́ o. hello ẹ kúrọ̀lẹ́ sá. orúkọ yín adesina ganiyat látọ̀yọ́. Ọ̀yọ́ aláàfin ah, bó lẹ ṣe fẹ́ gbà báyìí. Ah, màá wá tí wàá ní wá ń jẹ́ kí ni wàá ní wà máa wá ní. ẹ wàá torí ilé ìsìn wá síbàdàn lágbára náà sàmá wa. ẹ wá gba léèsì ẹ wá gba léèsì apes fabrics ò láhùn débẹ̀ hmm. ẹ wá gba léèsì ọ̀pá ah, márùn tó jẹun délẹ̀. o. Hmm. Ah, bẹ́ẹ̀ ni télọ̀ á fún yín télọ̀. tẹ́ ẹ bá ní télọ̀ ẹ jẹ́ mọ̀ tẹ́ ẹ bá ti ah, dé. mo ní télọ̀ máa wá lọ́la. bọ̀dá kan wà yínúsà bọ̀dá yínúsà ń rán èpè. ó ń rán kò sí tí ò lè rán. wàláyì. ẹ ti rán ṣe é gún. ẹ kú ọ̀lẹ́ ẹ káàsán ẹ kú ọ̀lẹ́. ẹ kú orúkọ tí ń jà yìí. ọlámídé ayọ̀ adéyẹmí láti ìyànà church bọ̀dá lámìdí ẹ̀ ńlẹ́ ìyànà chọ́ọ̀chì ńlẹ̀ yín wà yìí. bẹ́ẹ̀ sà. ṣé ẹ kan nínú méjèèjì ṣé ẹ mú àǹkárá àbẹ́ adìyẹ. Ah, ẹ jẹ má dìyẹ. Ah, ah, ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀. ta ló máa dín ata yẹn sí yín lẹ́nu. ẹ máa bọ̀ ẹ wá lọ ẹ wá lọ gbẹ́ díẹ̀ ní NPG Farms. Hmm. ẹ ṣeun. ẹ kúrọ̀lẹ́ o ó kọ yín. orúkọ yín. Eh, ẹ sọ̀rọ̀ sókè ẹ tètè sọ látàmúlòkó ọ̀dọ̀ yín jìnnà tó bẹ́yẹn ni. Ah, kò jìnnà ìwọ̀n gbà o. ó kọ yín lẹ́ẹ̀kan láti amúlòkó. bẹ́ẹ̀ni. ok torí pé ibi ẹwà ń jìnnà ẹmú kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ṣáàdì yẹn fẹ́ ni àbí àbí adìẹ. adìẹ fẹ́. Ah, ah. ìbáwọn mọ́mì ni wọ́n sọ̀rọ̀ lábẹ́lẹ̀ àwọn náà ni. wọ́n fẹ́ síbẹ̀ lọ́yà wá mi fẹ́ síbẹ̀ hmm. wọ́n fẹ́ síbẹ̀ ọ̀dà ẹ̀ máa bọ̀ wá gba tíkẹ̀tì ẹ lọ gbádùn yẹn yín. hello. hello ẹ ah, hmm, ẹ má bínú. a bẹ́ẹ̀ a bẹ́ẹ̀ a bẹ́ẹ̀. hello. hello. hello. hello. ẹ ti wà ń bẹ̀ ẹ lò ó ọlátúndé àbíbí àtọ̀pẹ́ ní gbajúmọ̀. ẹ ọgbẹ̀bùn lónìí ah kí ń lòun fi lífù òkè ọ̀yà ẹ máa bọ̀ máa bọ̀ wàá gba wàá gba adìyẹ ah, ṣáàdìyẹ lọ fẹ́ àbí aṣọ. òkè ló fẹ́ èwo ló fẹ́ la tún béèrè ló fẹ́ aṣọ ah, lọ fẹ́ ṣé o ti gba léèsì rí. mi ò gba léèsì rí o ti gba nkárá rí. fúrẹ́ṣì ò ní gbóná lágbọ́rọ́ ah, náà. wàá gba léèsì wàá gba léèsì habib. hello ẹ̀yin rédíò yín lẹ̀ sẹ́ẹ̀ àti yín lẹ́sà. ẹ ẹ ok orúkọ yín bọ́lá ti pè. Sulaiman Ọláwálé láti Òjé. Sulaiman. bọ̀dá Sulaiman. Ọláwálé láti Òjé. ẹ mọ̀ wọ̀ kẹ́ wá gba àǹkárá eh, ọ̀pá mẹ́fà láti Unis Fabrics. ok sir mm, ẹ ti sà táìmù gbà wùdà. lọ́la ni anytime tó bá wù yín látago mm, méjìlá. Mm. hello ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́ ó kọ yín. mr abdulrasaq ajani láti Ogun State ni. ah nbọ logun State. Ah, ogun waterside. Ah, ah, waterside jìnnà. àwọn náà fẹ́ gbẹ̀bùn ní ìjọ ẹjọ́ wa náà kọ. ẹ fẹ́ gbẹ̀bùn bó ní ká ti ṣe o waterside jìnnà o. ok báńkì wo lẹ̀ ń lò. first bank. first bank ni a bó la ti fẹ́ ṣe o. ẹ já ṣe báyìí. ẹ hold on bẹ́ẹ̀ yẹ ẹ hold on ẹ hold on. Okay. mo mọ ṣẹ́gun ọ ah. mo mọ àwọn ará wọta sáìdì ó pọ̀ sí báyìí àbíkó ló ń pè mí látògbómọ̀ṣọ́ ó pè mí téèni o hello ọba pè láti lọrin. o dájú wa. ọba tó ọlájídé. a máa get back sí. a máa pè yín ni a pè yín. a máa pè yín àti gba nọ́mbà yín. ẹlò ẹlò ẹlò rápátọ̀ ọlájídé látò lómi. látò lómi ń bàdàn. màmá àǹkárá ọ̀pá mẹ́fà là fún yín ẹ ṣe mo dúpẹ́. ẹ màá mi ayé yín ò ní yọ. hello. ẹ kúrò lórúkọ yín. ayọ̀lá adédayọ̀ ni láti àpáta. láti àpáta ṣẹ́ẹ̀dì ẹlẹ́fẹ́ àbí ẹ lèsì. ẹ̀dìyẹ ni. Ah, ṣe ìráyè mi lóde wọ́n fẹ́ ṣe bẹ̀. ẹ̀dìyẹ ni bẹ́ẹ̀ ah, sà. ẹni tí ó bá yín ṣe wàhálà ni. Ah, sọkùnrin ni àbóbin. o set o ti rẹ́dì tí ó ṣe ó fẹ́ ṣe bẹ̀ sí yín lẹ́nu. ó fẹ́ ṣe bẹ̀ ó fẹ́ ṣe bẹ̀ ta. màá ní kí n bá yín ké sí Eunice ọlọ́wọ́ síbí ni o a máa ń ṣe bẹ̀ ta. Ah, àbó ń sa sùn ní máa ń béèyàn sí ọ̀dà ẹ wá mú tíkẹ́ẹ̀tì lọ́la. hello. hello sà. ẹ kúrò lẹ orúkọ yín sà. orúkọ mi ni Kasimu Alade. Kasimu Alade láti bo bẹ́ẹ̀ ni láti bo. ìtàmẹ́rin ṣé wọ́n ṣe ń sọ àdúgbò yín fún yín ni ẹ mọ bí ẹ ń gbé ni ẹ máa bọ̀ kẹ́ ẹ wá gba ẹ wá gba àǹkárá ọ̀pá mẹ́fà mm, kámú lè sì kàn sí ọ̀pá mẹ́fà ni àǹkárá yẹn kò dín látago méjìlá látago méjìlá ọ̀sán mm. títí wọ bí aago mẹ́rin sí márùn-ún mm. ẹ mọ̀ wá lóru o. Eh. <laughs> ẹbí ọlọ́dún sí i. hello. hello. hello. ó kọ yín. alaba adégòkè láti olómi. alaba adégòkè láti olómi léèsì ló kù nílẹ̀ ọ̀pá márùn-ún láti Apex Fabrics. ẹ ti pọ́sà. ẹ ṣeun. adúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ gbogbo àwọn tó ń fún wa lẹ́bùn NPG Farms Adéọ̀sùn bus stop Olúyọ̀lé estate nìbàdàn iná ò ní tán yín Unique Fabrics. tó wà nínú gbági àǹkárá tó jiná dénú làwọn ń tà lọ́dọ̀ tiwọn. Apex Fabrics náà tán wà ní gbági. ah tẹ bá ń fẹ́ léèsì tó jẹ́ ojúlówó hmm. Apex Fabrics. tó jiná dénú. nìkẹ́ ẹ kàn sí. ẹ ṣe wọn o ẹ kó àtìlẹyìn wa o jiná n bá ti ní o jiná tán yányán yányán. Ah. ẹ jẹ́ àfi ti skate ilẹ̀ ẹ jẹ́ àlọ́ síbi ètò gàgà fún tòun nìṣó ló gbé kíní kó kiri ọjà. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayefele and EOB. Ohun èlò orin gbogbo ti ṣe tán. Àrí ọlọ́pẹ́ náà ti gbáradì. Ìbàdàn lápapọ̀. Ó yá o. Nínú ìyún nídàjí ọdún yẹn, fìyìn fólú twenty twenty one ọjọ́ sátidé ọjọ́ kọkàndínlógún nineteenth june láago mẹ́wàá òwúrọ̀ ten a.m. lóhùn èlò orin gbogbo pẹ̀lú àwọn ìràwọ̀ olórin ẹ̀mí jákèjádò àgbáyé máa kórajọ pọ̀ pẹ̀lú evangelist dr richard olúbùkọ́lá akínyàdé ṣẹ̀wọ̀lẹ̀ jésù láti dáná ọpẹ́ rúbọ ọpẹ́ ọjọ́ yẹn máa lóyin ládùn pẹ̀lú ìyìn tó ṣàrà ọ̀tọ̀ bákan náà látún máa fàmì ẹ̀yẹ dá àwọn èèyàn lọ́lá ọ̀pọ̀ lóko lóòkì ló máa péjú pésẹ̀ lára àwọn láti rí pétrọ̀ overseer dr olúwatóyìn emmanuel commissioner for culture and tourism Ogun state pẹ̀lú bá metro dikines ọmọlẹ́wà ahmed the wife of former kwara state governor pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ olórun alaye pastor joseph akíakíadé ni ó máa gba gbogbo ìyàrá àlejò cac eagle swings assembly tó wà ní wákàjáde road ìyànà church láti máa pàdé dress code wa burnt orange and gold fìyìn twenty twenty one. customer see your tomatoes abi may i add pepper join. yes abeg add. <coughs> ah ah ah you see dis your cough sef don dey pass the care pillow. Ah, ah, ah they can easy with that now eh but customer this your cough eh make you try enter hospital now. <coughs> no you sef no say no be correct time be this. They go just talk say i get covid nineteen. ah ah customer all cough no be the same oh. This one feels be tuberculosis now. eh ah aunty na true talk oh. check am o make you dey sure. because who no go no go no. check dat cough for tuberculosis. check am o check am o make you dey sure. if cough don worry you pass two weeks e fit be tuberculosis o tb test and treatment na free yes so just call the national tb hotline for 0800 22 to get better informate of where you fit do the test this message now from the Federal Ministry of Health with support from American people Then, Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. zero zero mm-hmm. náà la ṣì ń gbá Cameroon àti Nigeria. Mm. àwọn tó bá ń wò wá lórí Facebook ẹ kó fà ẹ wò wá ẹ wo bọ́ọ̀lù lẹ́ẹ̀kan náà ni. ẹ ó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn bẹ́ẹ̀ ṣe ń wò wá lẹ́ ẹ máa wo bọ́ọ̀lù bí bọ́ọ̀lù ṣe ń lọ ẹ máa <laughs> fi wá ṣayọ̀. Mm. Mm. <clears throat> yunkusẹ ẹ ń bá lórí ìgúnnu ọ̀dà ó gbà kábà kọ́ lọ tún lè ṣe kó lọ tún tò lókè. <laughs> ẹ ǹlẹ́ bọ̀dá. bọ̀dá ẹ ǹlẹ́ kúrọ̀ lẹ. bẹ́ẹ̀ kọ́ ṣe wọlé òun ó ti yẹn mo rò pé ẹ fẹ́ ṣe skit bá ní. Ah. skit bò ó. ẹ kúrọ̀ lẹ o mo kí gbogbo lé o gbogbo etí tó ń gbọ́ wa nílé lóko lódò lẹ́yìn odi o hmm. ẹ kọ́ ọjọ́ mẹ́ta o. orúkọ yín àti iléeṣẹ́ tẹ́ ni Lawal Olúmúyìwá mo jẹ́ ìkan lára àwọn adarí àjọ Life Plus Foundation International ní Ọ̀yọ́ state nbíbi. kí ni Life Plus dúró fún. Life Plus tó jẹ́ agbègbè tá a dá sílẹ̀ láti ipasẹ̀ àwọn tó ti làmìlaka nídìí iṣẹ́ tán yàn láàyò a máa ń kọ́ni a máa ń roni lágbára a dẹ̀ tún ní ètò owó tí ò lélẹ̀ nú tàn fáwọn èèyàn tán fi ń bẹ̀rẹ̀ iṣẹ́ tán bá kọ́ lọ́dọ̀ wa. Mhm. iṣẹ́ wo gan ni lẹ̀. iṣẹ́ àgbẹ̀ la gbé dání sà ah, ah. iṣẹ́ àgbẹ̀ lóríṣiríṣi à ń kọ́ bí wọ́n ṣe ń gbin nǹkan ọ̀gbìn nǹkan ọ̀sìn lọ́wọ́lọ́wọ́ báyìí oríṣiríṣi àwọn èèyàn ló ti darapọ̀ mọ́ wa tí wọ́n dẹ̀ ń jẹ àǹfààní àjọ life plus mm-hmm. a tún ní àwọn tó fẹ́ bá wa rajà lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé lèmi ti demand ah, wọn. lèmi ti demand wọn torí la ṣe ń ké pe àwọn èèyàn kan wá darapọ̀ mọ́ wa láti jọ ṣe iṣẹ́ yìí. ẹ má bínú o àti bíi last year bẹ́ẹ̀ni ni life plus ń sọ pé àti lèmi ti demand bẹ́ẹ̀ni sá àwọn èèyàn ni ò tí ì darapọ̀ ni àbí demand lọ́kọ̀ tí ò sí meet. àwọn èèyàn ń darapọ̀ sá àwọn èèyàn ń darapọ̀ demand yín increase àbí. demand yín increase ni sà lórí ehoro lásán lórí ọ̀sìn ọ̀gbìn eh, olú. ìyẹn ó sún. à ó sún mm. à ẹgbọ́ sà lójoojúmọ́ ni àwọn demand yẹn increase sí torí la ṣe ń pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wá darapọ̀ mọ́ wọn láti bẹ̀rẹ̀ tí í ṣe àwọn nǹkan wọ̀nyí. ẹni tí èèyàn bá darapọ̀ mọ́ ẹni tí ò lówó tí ó fi dá ralẹ̀ eh, ok àti nílẹ̀ tí ó fi dáko gan kọ́ a ní àwọn ètò lóríṣiríṣi tá a ti ṣe sílẹ̀. ṣé fúnyàn nílẹ̀ tí ó fi dáko. àwa a fúnyàn nílẹ̀ ah. ṣùgbọ́n àwa ní ilẹ̀ ẹ ya àyàn nílẹ̀ tí ó dáko sí. àwa ní ilẹ̀ tá a fi ń dá oko tẹnikẹ́ni tó bá fẹ́ darapọ̀ mọ́ wa ó náà mú láti ó náà ní ìwò sọ pé ẹ yá àyàn nílẹ̀ tí ó ah. fi dáko tiẹ̀. tó bá fẹ́ ẹni tó bá fẹ́ yá àlè yá wọn nílẹ̀ torí àwa ní ilẹ̀ tá a fi ń dá ọkọ wa bẹ́ẹ̀. tí èèyàn bá fẹ́ darapọ̀ mọ́ yín àbí ìgbésẹ̀ wo ni. tí ẹ ti yàtọ̀ fún ẹ má bínú àwọn ekoro nìkan lẹ dárúkọ ní ìsìn ah, àwọn àwọn ọ̀sìn àbí ọ̀gbìn wo lèèyàn ń bọ̀ wá kọ́ nípa ẹ̀ lọ́dọ̀ yín. ọ̀gbìn ẹ̀fọ́ ah. ata tòmátò. wọ́n fẹ́ bí yín lè rọ̀rọ̀ kẹ́ mọ́ bínú ẹ̀fọ́ bẹ́ẹ̀ bá ti rí etí ìpadò tó bá ti da kinní sí ṣé ẹ̀fọ́ ò ní hù ní ṣe ah, ọ̀nà míì wà tẹ́ tó fi ó ti jù yẹn lọ sà eh. ó ti jù yẹn lọ sà gbogbo àwọn nǹkan la fẹ́ ṣe tí àwọn èèyàn wa sí lórí gbogbo wàhálà tó wà nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí hmm. ó ti di gbogbo wa padà lọ sóko sà. ó ti di ká padà sóko. gbogbo oúnjẹ tó wọ̀nyí sà ó di ká padà lọ sóko torí ibẹ̀ la ti máa rí ọ̀pọ̀ Hmm. ọlọ́run ti fún wa ó ti ṣe iṣẹ́ ilé iṣẹ́ ilẹ̀ wa níṣẹ́ àgbẹ̀ hmm. ibẹ̀ gangan lọ́lọ́run ti fi orí wa sọ̀sà hmm. ìdí ni ẹ ti láti life plus ṣe ń pariwo pé ẹ wá o ẹ jẹ́ ká padà sí ibi iṣẹ́ àárọ̀ wa ká padà sí sọ́ọ̀sì wa gbogbo alárí tá a ṣe nígbà tá a ṣiṣẹ́ àgbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan la gbé ṣe Eh, hmm. ọ̀rọ̀ ibi tẹ́ ẹ ti sọ̀rọ̀ tẹ́ ẹ parọ́ nígbà tá a ṣe wà ní school bẹ́ẹ̀ torí pa lọ public school ni o a máa ń ní garden láyínká. bẹ́ẹ̀ ni a máa ń ní garden. mi rò pé garden kan tó bá àwọn ọmọ sẹ́yìn ò lè ní garden mọ́ ah. Ah, kò sí garden mọ́ <laughs> ah. wọ́n ní eh, tíṣà tó bá ṣèṣì kọ́ ọmọ lọ oko wọ́n ní ó fi ọmọ wọn ṣẹrú ni. Hmm. Eh, téèyàn á bá fẹ́ darapọ̀ mọ́ yín sà kí ni ìgbésẹ̀ téèyàn á gbé. ẹ ṣe lọ́la lọ́la yìí à ń kọ́ àwọn èèyàn ní ìdánilẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe lè darapọ̀ mọ́ wa àti àwọn nǹkan tá a gbé dání ní àwọn ọ́fíìsì wa méjèèjì tó wà ní Ìbàdàn bí. ẹlẹ́ẹ̀kínní ni Olùsànyà junction mm. tó wà ní opposite switch hotel and lounge ní ring road ní challenge níbí báyìí mm. a tún wà ní Basọ̀run ní opposite BCOS mm. Basọ̀run Ìbùkúnolú house. aago mélòó ni ìdánilẹ́kọ̀ọ́ nípa àti kọ́ aago mọ́kànlá àti aago méjì ọ̀sán là ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ẹ̀mejì ni ó máa lówó ìwọlé nú. bẹ́ẹ̀ ni one thousand naira péré ni ẹ bá ti mú one thousand dání ẹ gba brochure wa inú ẹ ní fọ́ọ̀mù wa wà tẹ́ fi dàpọ̀ mọ́ wa sà. ẹ sọ pé dandan kéèyàn wá ẹni bá tẹ́ lọ́rùn ni kó wá. ẹ rí ibi tó kọ̀rọ̀ dé ìsà gbogbo èèyàn ló gbọ́dọ̀ tẹ́ lọ́rùn. kì í ṣe dandan kẹ́ ọ̀rùn lọ́kàn <laughs> bẹ́ẹ̀ ṣe sọ yìí bó ṣe dùn yìí ẹni bá wùn lọ́kàn láti ṣe ni kì í ṣe pé dandan. no ẹni tó bá wù ni o ṣùgbọ́n ṣùgbọ́n ẹ̀ ẹ̀ encourage wọn ẹ̀ ń gbà wọn nímọ̀ràn. bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ àǹfààní wà fún àwọn tó bá wà ní agbègbè mọ́kọ́lá sí akíntọ́lá road nídọ́jọ́ friday láago mẹ́ta ọ̀sán a máa ṣe ìpàdé pẹ̀lú àwọn èèyàn ní mainspring group of schools tó wà ní twenty five greg avenue off queen elizabeth road ibẹ̀ ni a ti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ friday láago mẹ́ta ọ̀sán àwọn tó bá wà ládùúgbò yẹn tán fẹ́ darapọ̀ mọ́ wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo ṣàkíyèsí pé ó ń bẹ níkùnyìn tẹ́ fẹ́ sọ ṣùgbọ́n tí ààyè yín ò tó tẹ́yàn bá fẹ́ béèrè ẹ̀kúnrẹ́rẹ́ mm-hmm. àlàyé sí kí ni nọ́mbà tí wọ́n á pè mí sí. nọ́mbà tí wọ́n lè pè mí sí náà ni zero nine zero two one two zero two eight eight zero lẹ́ẹ̀kan sí. zero nine zero two one two zero two eight eight zero tàbí kí wọ́n pè zero seven zero three four four six six three three seven zero seven zero three four four six six three three seven fáwọn tó wà mọ́kànlá sà wọ́n lè pè sí nọ́mbà yìí zero eight zero three five six two two one six six lẹ́ẹ̀kan sí zero eight zero. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB ẹ̀rù kò bá mi ò àyà kó omi. agbára ọlọ́run tún máa sọ̀kalẹ̀ gbogbo oníbòjì pẹ̀dá sì máa lọlé pẹ̀lú testimony níbi àkànṣe ìpàdé àdúrà olóṣooṣù yẹn òru ìdáhùn àdúrà night of answering prayer tó máa ń wáyé níjọ christ apostolic church canaan land ìlúgbẹ́jú estate àkóbọ̀ ìbàdàn tóṣù yìí tún kò lálẹ́ tuesday eight june ọdún twenty twenty one tá a wà yìí aago mọ́kànlá lẹ́ títí di àfẹ̀jùmọ́ ọjọ́ kejì wá rí ìdáhùn àdúrà lábẹ́ ìfàmì pastor david ọlájídé ds àkóbọ̀ evangelist dr yemi owolabi youth of jesse máa kọrin ẹ̀mí bàbá wa nínú olúwa prophet and evangelist ezekiah olúbóyè ọ̀ládẹ́jì jp general evangelist cac worldwide tún máa wà níbẹ̀ láti sọ̀rọ̀ àṣẹ sáyé gbogbo nípòjìpọ̀ ẹ̀dá àǹfààní tún máa wà fún gbogbo ènìyàn fún kánsẹ́lì lẹ́yìn tá a bá parí àdúrà ìgbàlà ìwòsàn ìdáǹdè àti ìtúsílẹ̀ pátápátá yóò jẹ́ ti gbogbo nípòjìpọ̀ ẹ̀dá òru ìdáhùn àdúrà christ apostolic church canaan land ìlú péjú estate àkóbọ̀ ìbàdàn tuesday eight june ọdún yìí láago mọ́kànlá alẹ́ jésù oníṣẹ́ ìyanu tó ń dáhùn àdúrà ó máa dáhùn àdúrà ẹ̀mí àti ẹ̀ èyí ni májẹ̀mú àti sì lérí ẹ̀ fún gbogbo èèyàn tá a bá jọ gbàdúrà papọ̀ níbẹ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayifale and EOB. Mm -hmm. ìgbà tí bàbá òbí ń béèrè ìbéèrè yìí hmm. yóò tó ọdún mélòó. Ah! àfẹn tó bá lè wá orí yẹn jáde. Hmm. bó o láyé ṣe rí ngbà náà ṣẹ́gun ah! àbí wọn pàtàn fún ẹni. Ah! bọ́ nǹkan tèmi kàn wò ní ọ̀rọ̀ tá a fẹ́ dẹnulé ọ̀rọ̀ tó lágbára ni o. ó gba làákà yóò sì gbọ́gbọ́n hmm. orí kán má sọ pé báyìí ló sọ. báyìí ni o. Mm ó wà very very sensitive. very very sensitive. ṣùgbọ́n ó kàn mí. ó kàn yín. ó kàn ẹ̀yin náà. ó kàn wá. ọ̀run yábọ̀ kì í ṣe wàhálà ẹnìkan o àmọ́ nígbà míì ó ń bọ̀ ó ń bọ̀ àti àwọn àti ojú àti ìgèrè èèyàn á mójútó ni hmm. ní alẹ́ àná mo gba ìpè kan aago mọ́kànlá alẹ́ ti kọjá. Mm ẹni tó gbajúgbajà lẹni tó pè mí. ládùúgbò kan tí wọ́n pè lákòbọ̀. lákòbọ̀ ẹni yẹn gbajúgbajà dáadáa ẹ̀rù wá bà mí pé kí ló lè máa pè mí fún nírú àsìkò báyìí. lọ́gànjọ́ òru kí ló lè ṣẹlẹ̀ kí ló lè dé. àwọn tó ń gbé àkóbọ̀ wọ́n á sọ fún yín pé àwọn ò lè sùn lánàá. kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi lè sùn. wọ́n ní ṣàdédé làwọn rí àwọn kan tí wọ́n jẹ́ bíi ará òkè ọ̀yà lọ́hùn-ún ṣẹ́gun ẹ jẹ́ a ṣe sùúrù pẹ̀lú òkè ọya òkè ọya tá à sọ yìí tí wọ́n sọ ni àwọn ará òkè ọya póríṣi méjì oríṣi méjì ni wọ́n kódà àwọn fúlàní fúlàní fúlàní tá à ń sọ fúlàní tó pé méjì àwọn fúlàní pé méjì fúlàní ti ń bá wa gbé tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ni wọ́n ti fẹ́ ọmọ wa ṣé ká pè wọ́n ní ààrẹ fúlàní wọ́n ti fẹ́ ọmọ wa ti fẹ́ ọmọ wọn ṣé ká pè ní ààrẹ fúlàní ni wọ́n ni wọ́n ẹ àtàrí àtàjèjì nítorí wípé àwọn tó ń nígbà hmm. táwa wà ní kékeré ní hmm. táwa máa ń rí tí fúlàní máa ń ṣe ni pé wọ́n á gbé aṣọ wọ́n á fọ̀pá sí wọ́n á gbé kọ́rùn báyìí hmm. wọ́n á gbọ́ àgúnmọ̀ dáadáa ni àgúnmọ̀ dáadáa ni táwọn ń polówó ń gbà yẹn nìyẹn. àṣìrá àwọn kan tó jẹ́ pé fúrà àti wàrà. ni wà wọ́n ń tà kò sí wàhálà pẹ̀lú wọn rárá rárá ṣùgbọ́n ńgbà tó ti di pé Liberia jagun wọn tán ìbọn tán ló kù ọwọ́ àwọn tán bá wọn lò lọ́wà Mali gbogbo àwọn orílẹ̀-èdè tó fi tó múlẹ́gbẹ̀ wá dẹ̀ hmm. bí ọ̀rọ̀ bodè wá ṣe rí lórílẹ̀-èdè nàìjíríà. ṣé n tí wọ́n rò nù. wọlé kó o jáde ni. Hmm. ṣé n tí wọ́n rò nù. n tèmi rò nìyẹn. Hmm. ọ̀rọ̀ bodè tó sọ orí sọ torí pé níjọ́ tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo pé ẹ àwọn customs ó yẹ kí wọ́n di ẹnubodè wa pẹ́pẹ́pẹ́ ah. lọ́gá customs sọ pé eh. báwọn bá ń pín gbogbo àwọn òṣìṣẹ́ customs. kàn fi wọ́n sí gbogbo bodè pátápátá wọn ká wọn lè ká ẹnu bodè. bodè tó wọ nàìjíríà yìí ṣé kwara àmì ṣé north lẹ fẹ́ gbà wọlé ni àbí Ṣakí lẹ fẹ́ gbà wọlé ọ̀nà pọ̀ tó wọ nàìjíríà kò sì sí orílẹ̀-èdè náà tí o. mo tiẹ̀ wá rí àwòrán kan bóyá o lórí Facebook gọ́tà ló la hmm, ní alábúlé kan nàìjíríà rèé nìjẹ́ rèé. kó tọ́nu. nàìjíríà rèé. nìjẹ́ bí mo ṣe dúró yìí nàìjíríà ni àwọn pọ́tìbù tó jókòó síbẹ̀ ní jane ní wa gọ́tà lọ́là wọn lọ́là wọn lọ́là wa lọ́là wa a jẹ́ pé tó bá ti cross gọ́tà yẹn báyìí. ó ti di nàìjíríà NIN tá a là ń ṣe ǹjẹ́ àwọn ọmọ nìjẹ́ gan ò ti ṣe tiwọn. ṣé wọn ti roll. tí wọn ti roll. kí lẹ fi dá wọn mọ̀ pé wọ́n ń ṣe original Nigeria. Hmm. àti. ṣáwọn eh, ṣáwọn ṣáwọn àjèjì yẹn náà ò ti. Hmm àwọn lóò ti fowó kọ́ lẹ̀. ẹ àjèjì ti fowó kọ́ ẹ à ń sọ pé bòdè bòdè bòdè ni kò sí bí bòdè Mexico àti Amẹ́ríkà. wọ́n fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ ni wọ́n fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ ni Trump ṣe bínú tán gbà yẹn olóhùn òun ṣe fẹ́ǹsì olóhùn ṣe fẹ́ǹsì <laughs> kéèyàn kan lóhùn ó ṣe fẹ́ǹsì yí gbogbo Nàìjíríà ní ìsìn kò ó le díẹ̀ ṣùgbọ́n bí kú lé ò pa ni tòde ò lè pa ni o. bí èèyàn bá jorí ahun tó bá wo àwòrán tó ṣẹlẹ̀ ní Ìgàngàn ah. lágbègbè Ìbàràpá omi ajábọ́ lójú oríṣiríṣi àtẹ̀jíṣẹ́ ni wọ́n sì ti fi ránṣẹ́ àwọn kan wà tí wọ́n ní àwọn kan wà tí wọ́n wá ń jálẹ̀ tí wọ́n fi tírélà jálẹ̀ bí wọ́n ṣe ń já wọn lẹ̀ yẹn wọ́n múra ogun ni ẹ wò ó ẹ jẹ́ àjọ ṣe àpérò kájọ sọ àtọyépọ̀ o. let's talk about it àjọrò ni bó o ni a ṣe lè ní àlàáfíà. ṣètò ààbò lẹwa nàìjíríà ṣì lè gúnmọ́ ṣé kò ti bọ́. Mm ọ̀nà owó là á tọ̀. à ń sọ pé olórí olórí olórí olórí ó sọ nǹkan kan fún ẹ lánàá mo ní bàbá Buhari ní èrò rere lọ́kàn láti pé orílẹ̀-èdè Nàìjíríà ní àlàáfíà hmm. ṣùgbọ́n àwọn tó ń bá bàbá Buhari ṣiṣẹ́ ìjápá àwọn ká ìjọ́nà tó yẹ kán gbé gbà ni wọ́n ń gbé gbà mo sì yànnàná ọ̀nà mẹ́rin fún ọ lánàá tí mo ní hmm. tí a bá lè rí solution sí ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin ààbò wa ti dájú lórílẹ̀‐èdè Nàìjíríà kò sí orílẹ̀‐èdè tí crime ò sí o kò sí lamẹ́ríkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n láti wọlé sí ìlú amẹ́ríkà wọ́n ṣàyẹ̀wò ẹ̀ ńgbò bá wọlé tán gbogbo wa bá a bá dá amẹ́ríkà à ń tọwọ́ síbi ọwọ́ gbèrò ní sùúrù mọ́. ebo sọ fún mi pò ń ti agbègbè kan bọ̀ lọ ságbègbè míì nílùú London tó ní ọlọ́pàá sì dá yín dúró. bẹ́ẹ̀ ni wọ́n dá wa dúró wọ́n béèrè orúkọ ti wọ́n béèrè orúkọ mi wọ́n dẹ̀ lọ sínú mọ́tò wọn wọ́n <laughs> tẹ̀ nǹkan tẹ̀ nǹkan tẹ̀ nǹkan kan wọ́n sì padà wá bá mi wọ́n ní.